òòṣà bí ọ̀fun òsì ojoojúmọ́ ló ń gbẹbọ lọ́wọ́ ẹ̀ nìyí abẹ tó bá gbàwẹ̀ káàbọ̀ ọkọ mi. ẹ kúlé wọn. ṣe dáadáa ló dé. àdúpẹ́. òkú rìn. yes ma. <laughs> báwo ni títí láyọ̀. mo wà okay how was your trip. cool and calm. good. ẹ ó yá wá bá wa jẹun hmm. àbí kí títí láyọ̀ lọ ṣe àmàlà fún ẹ. <laughs> ẹ má ṣe ọ̀nà ẹ má ṣòkò dá títí láyọ̀ láàmú ṣẹ̀rí ibi tí onílé bá ṣe ilẹ̀kùn lé ẹ̀ sí ibẹ̀ làlejò náà ń bá a ṣí sí. mo ti dà ọ̀dà ọ̀yá wá fi kalẹ̀ sí. ọ̀yá mm. ìwọ lọ mú àwo wa kó wá bá ẹ̀gbọ́n ẹ̀bùn oúnjẹ tiẹ̀ ìrẹsì àbí kájọ máa jẹ eléyìí lọ ọ̀yá mo ṣe bí. kájọ tọwọ́ bọ̀wọ́. yes ma. ǹjẹ́ ọkọ mi. yes ma. báwo ni ọ̀dọ̀ yín lọ́hùn. a dúpẹ́. Hmm. ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ni. Ah, ah. Stop there. Daddy, the fact that you're my father doesn't mean that I won't have my own rights. And what is your right, if I may ask? The right to choose. I'm not disputing that. but it is also my responsibility to guide you mi ò lè la ojú mi sílẹ̀ kí tàlùbọ̀ wá wọ̀ gbogbo àṣà pálapàla òkè òkun yẹn ò débi o. daddy that's what i want. èmi wá ń sọ fún ẹ wípé nǹkan tí mo bá fẹ́ kó o ṣe ló gbọ́dọ̀ ṣe. sọ. etí ah, mo mà ríre o inú ló ń pariwo gbogbo apóró onílé ni mo ti lò fún ó kàn ń bì ó ṣáà ń bì mí o mi ìrírú ẹ̀ rí o. ó ń bì. ó ń bì mí o. dókítà dókítà. Ah, ẹ pẹ̀lẹ́ mú mi. báwo lára ẹ̀. Um, ara ẹ ti ń balẹ̀ díẹ̀díẹ̀ but ó kàn jẹ́ pé nǹkan ta detect ń sìn ní wípé food poison wà ní tó jẹ. poison. ẹ ẹ ẹ wo ẹ má misunderstand um, doctor poison ò mí pé wọ́n fi poison sí lóúnjẹ ó lè jẹ́ pé oúnjẹ tó jẹ ti bàjẹ́. Ah, ló ń jẹ tèmi àti ẹjọ jẹ àbí mi. ẹ mọ ibi tó ti yà kó tó dọdọ yìí ni. ẹ ó dáa bí wọn bá gba tèmi mú gba tẹ ṣáà jẹ lọ yọjú sí dókítà tó ní wá. làwẹ̀ àmì kan yìí ń pọ̀ jù àtẹ̀máku onífà kan ò sì sí o ẹ̀bẹ̀ tí gbogbo wa ń bẹ Elédùà ni pé kó jẹ́ kọ́dún ó jìnnà síra wọn bẹ́ẹ̀ làwọn ayé èkú kan ò sí ọ̀run nìkan láre má bọ̀ ó mọ̀ọ́kàn ni o Elédùà ó sì bá ń tu ọ̀nà. gbígbà ilé bá fọ́ wọ́n ní àránṣẹ́ pé sọgbásọgbá bájànà bá kú wọ́n ní ẹ bá wa ké sí baálẹ̀ òrò èèbó lóbùrò bá wá kú tán kọ́ ta ló fẹ́ kù láwùjọ akọrin gbogbo àwọn akẹ́yìn tẹ́yìn ṣe wọ́n ti fi mílẹ̀ sáyé lọ ìbáyìí. ọ̀ṣàlàwẹ̀ ah, ah, ah, eh, eh, má sọ báwọn mọ́ mo wí bẹ́ẹ̀ mọ́ ìjì tó gbélé irúnmọlẹ̀ lọ ni ó di dandan yóò dá padà ah, èmi ni ó fi lé irúnmọlẹ̀ sí ẹ̀yìn àti wáyé lágídígba kò sẹ̀yìn èkó ọ̀ ó túmọ̀ sí pé gbogbo òkólọ rẹ pátápátá ni ó padà lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n. àṣẹ o ẹ̀yin ìmùlẹ̀ ọ̀run lásán ló ń bu aráàlú kàn ẹni ọ̀fọ́ṣẹ̀ kankan iná ńlá lójú lábẹ́ aṣọ ọmọ kejì rèé o ẹ jẹ́ ká wádìí ọ̀rọ̀ yìí dáadáa ká tètè wá egbò dẹ́kun sí. ògidì ọ̀rọ̀ ńlá gbáà ni torí wípé kólógì ni ó tó pa odindi àgùntàn ó yẹ kí baálé ilé ó tají. ọ̀pọ̀ ó di ṣíṣe náà mo ti di ṣíṣe. Hmm. I shall want to. Ojú ẹkún. Dàpọ̀, tẹ̀ mọ́ra o. Ìwọ ẹlẹ́dàá mi, mo rán ẹ níṣẹ́ báyìí báyìí. Mo rán ẹ sí oníkẹ́, ọmọ èmi òrìṣàláwẹ̀. Oúnjẹ tí mo sè yìí, tó bá ti ń jẹ, kó di májèlé lẹ́nu ẹ̀, kó gbọ̀nà òun lọ. oníkẹ́ oníkẹ́ ma, ó yá bọ̀ oúnjẹ ti délẹ̀. ó kú ni ó kú eh. ọmọ yín ni wọ́n. ẹ eh, ń gbà náà nǹkan kí ló kàn ẹ́. àwọn ọmọ àti kú ni. mo léèyàn kú kí wàá ní tiẹ̀. irú àláwò rẹ̀ òjijì ẹni ò ṣáà ní lọ jalè sílẹ̀ dé ni ó ṣe wá jẹ́ mi. ọ̀wù ẹlẹ́bọ ńlá àṣà ní fárí lẹ́yìn olórí ẹ̀dùn náà ṣé ó ṣeé ṣe kí n fọwọ́ ara mi pa ọmọ mi ni. padà hàn àbẹ̀wò à padà yányán ọmọ pé bẹ́ẹ̀ bá tọpa òkun látòjú ó ṣeé ṣe ó pàdé olúwẹ̀rí ń já padà hàn àbẹ̀wò. bẹ́ẹ̀ ni. That man is very. <laughs> What is in here? Má bínú èmi ni mo gbé síbẹ̀ nígbà Does this place look like your bookshelf? Eh? Ah. What's wrong with you? Ah. Why would you put this filthy thing on my car? Oríkìlẹ́wà, kí ló ń ṣe ẹ̀ náà? you like this? Let's go. Ọ̀rẹ́, ẹ jọ̀ọ́ mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín anything tóbi bá ṣe láti fi bí wa nínú ẹjọ́ ẹ ṣàjẹ́ gbà pé àṣìṣe ni. baby ẹjọ́ torí ọlọ́mú fi tóbi ọlọ́run bàbá mi. what is all this come on let's go so jare. so that i don't like this you, you need to be calm i don't like this i don't like this Can at all. can you open the car please and leave this trash of a human being. sí tàbí ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ó ti dá mi lójú gbangbangbangba pé ọlọ́run pé méjì. fótó ò notice pé ọlọ́run olówó yàtọ̀ sọlọ́run tálíkà ọlọ́run bọ̀rọ̀ kínní ó ṣe dáadáa sí wọn ju ọlọ́run àwọn tó ń bẹ ọlọ́run ìgbà wo ló fẹ́ yí padà ìgbà wo ni ò ní rí bẹ́ẹ̀ mọ́ ìgbà wo náà. olùwàtòyè e. ọlọ́run pè méjì ẹyọ kan báyìí òun lọ́lọ́run ọba ó kọ́ jẹ́ wípé ọba mi ajídára àṣeyọ̀wò òun lọ́lọ́run ọba igbó tí ọmọ irin jẹjẹjẹ tó fi lọ́lá òun náà ni ọmọ ẹ̀lérí jẹjẹjẹ tí gbà òfin tó sè lọ́bẹ̀ àbí òjò tó rọ̀ sí rèké ṣóun náà kọ́ ló rọ̀ sí ewúro ni tí ewúro fi ń korò ọba mi àṣeyọ̀bù kó ká máa fi wá dára tó máa bá wa nu jẹ ni. Hmm. wo olúwatóyè má jẹ́ àti torí ìwà ìbàjẹ́ tàbí wà dídìrín ká fi sọ̀rọ̀ òdì sí aṣẹ̀dáwà o gbọ́. Olùṣàtóyè. Mọ̀mí. Ṣé o ti gbàgbé ní tí mo bẹ́ẹ̀ sọ? Àwọn ah, kan tẹ bá mi sọ pọ̀ mi mọ̀ ẹ́ tí ẹ fẹ́ kí n rántí mẹ́rin. ti omi ìwẹ̀ tí mo ní kó bá mi gbà wá. ṣe mí ni. bẹ́ẹ̀ ni o ó mọ̀ wípé ìwọ nìkan ṣoṣo olókù nínú ìkúnlẹ̀ mẹ́ta tí mo ní ológun náà kan ṣoṣo tí ò gbọ́dọ̀ jẹ́ kó kó sómi mi mo gbọ́dọ̀ mójútó ẹ dáadáa. mọ̀mí mi ò rò pé yẹn lè work for me o kí n máa gbé omi ìwẹ̀ káàkiri ẹni kí n wẹ̀ sínú báàfù ńlá kan kí n máa gbé bọ̀ ah èmi ò nígbàgbọ́ orú nǹkan bẹ́ẹ̀ o mi ò nígbàgbọ́ orú ẹ̀ rárá mi ò lè ṣe. Ah. òrìṣà tó yè wò mí ó gbàgbọ́ o ó gbàgbọ́ o ó di dandan kó bá mi gbé omi ìwẹ̀ wá toró ní tí mo fẹ́ fi ṣe fún ẹ ó dẹ̀ ṣe pàtàkì. lẹ́wà it's high time you go to the exam hall now ọjọ́ ti ń lọ. i'm not going yet i want to leave yet. ah baby mi lè sá lọ see o ti kàwé dáadáa mo dẹ̀ ti mọ̀ just go to the exam hall write your paper i'll be here waiting for you. i'm hungry mo ti jẹun. ah what do you mean ah mo sọ fún ẹ pé kó o jẹun kó tó kúrò nílé now why you like this now. Eh? no ṣàwọn máa. orúkìlẹ̀ wà not again. I thought as much. Mo pe shawarma ló máa sọ. Okay, let's do it this way. Lọ inú hall kọ exam ẹ tó bá ti kọ tán kó tó ṣẹ́jú. Ó ti wà mí àwọn tó yẹ No! Ah ah, I want it now. I will eat it, then I will run to the exam hall and do the exam. Ah! Sweetheart, anything for you. Just go and sit down. Now. I will buy shawarma. I will buy for you. Mm. I'm waiting. Oh, yeah, go now. I will go, I will go, I will go. I will go. You just wait a minute. with extra sausage. Oh. lè tó yẹn o fúntọ́ kò lè tó yẹn o ah, ah. obìnrin ò ṣe máa pariwo mọ́ bẹ́ẹ̀ yẹn o kí lọ́mọ yẹn ṣe fún ẹ tó pariwo mọ́ tó yẹn náà. jọ̀wọ́ rí pọ́mọ yẹn ò lẹ́kọ̀ọ́ ni mo tí mo bọ́ yín báyọ̀ sọ. <laughs> o kàn láìkẹ́ tó bá jó ni mo fẹ́ ń kọ́. ìwà fẹ́ ru eré tó bá fẹ́ sílẹ̀ mi fúnra mi ni máa kẹ́rù ẹ̀ bọ́ síta. tó ah, le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ́jọ́. tí n bá fẹ́ sílẹ̀ wà kẹ́rù ẹ̀ bọ́ síta. máa kó síta mímígùn tí ẹ ní tẹ́ẹ̀mù àti fẹ́ jàre sí wàhálà kankan lecturer máa tó wọlé sìn. ẹ kí ló wá ṣẹlẹ̀. ọmọ yìí ni ọmọ o ṣe mí lóore kò sí ní ah. class. ṣó gbádùn ṣá kí ló kọ ẹ pẹ̀lú ṣe mí lóore kí n tiẹ̀ ṣe ẹbí ẹni. o lè understand má wọrí tiẹ̀. Ah. má wọrí má wọrí. wọ́n ti bí mi ìfẹ́ yín. má wọrí má wọrí. Tóyè Tóyè Tóyè. ọkọ mi ni. what. what. kí ni. sẹ́mílò sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ sẹ́mílò no no no no ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn sẹ́mílò rẹ̀ sẹ́mílò rẹ̀ ẹ bá gbé. lẹ́yìn tí a ti dúpẹ́ lọ́wọ́ aláṣẹ ibi tí a wà yìí ìyẹn orphanage home pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe pàápàá jùlọ lórí àwọn ọmọdé yìí agbàládùra pé lágbára lọ́wọ́ ọlọ́run olúwa túbọ̀ máa kún yín lọ́wọ́ àwọn ọmọ náà ò ní yàn kú lágbára ọlọ́run wọ́n máa jẹ́ òògùn orílẹ̀-èdè yìí lọ́la lẹ́yìn eléyìí a lọ́wọ́ ìyáàfin wa òrìṣàláwẹ̀ abiyamọ rere ni wọ́n ènìyàn gidi ni wọ́n àwọn tí wọ́n bí wọn èèyàn rere ni wọ́n ìdí nìyẹn tí wọ́n fi wò wípé irú àwọn ọmọ kan nínú ibi tá a wà yìí èní ni àyájọ́ ọjọ́ ìbí wọn wọ́n wá wòye pé kí àwọn dùn wọ́n nínú láti kó wọn papọ̀ láti ṣe àyájọ́ ọjọ́ ìbí wọn fún wọn lágbára lọ́wọ́ elédùnmarè iwájú iwájú lẹ máa máa lọ àwọn ọmọ tí yín náà wọn níyàn kú ẹ máa jèrè wọn ẹ̀yin náà máa jèrè ara yín lágbára lọ́wọ́ Ọlọ́run a máa máa rí yín báwo thanks so much ẹ ṣé gan àdúpẹ́. Amen. amen amen Amen. ẹ dàgbà o amen ẹ dògbó o àníwá yín tí o. ẹ bá fọwọ́ bàbá ẹ. tún mi ṣe pẹ̀lẹ́. yes sir. báwo ni nǹkan. fine thank you sir. ó kàre. dadi ẹjọ sọ̀rọ̀ mi wà lé. ẹ wà nù lé tó kárí bọnú bí akíka. Hmm. tún mi ṣe. sir. mo fẹ́ kó o bá mi bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ o àbí ṣódìgbà tó bá ṣe rẹ̀ léṣe ká tó mọ̀ wípé ikú jọmilójú dùn ni ó kúkú dùn èmi náà gẹ́gẹ́ bí bàbá tó mọ iye ọmọ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọ́lọ́n ṣàánú àwa tó kù àmín eh, torí ẹ̀ mo ṣe wá sọ́dọ̀ ẹ̀ sá. o ṣeun o káre bá mi bá sọ̀rọ̀. mo ti gbé sá. pẹ̀lẹ́. Hmm. ṣe mí lóore. <sighs> How long are you gonna to brood over this? What has happened has happened, and no one is to be blamed for it, not even God. Ẹ ò dẹjọ́, jẹ́ ká gbá fọlọ́, kóre tuntun lè wọlé wá. Please ṣe I can never ever forgive myself had I known I wouldn't have asked him to get me shawarma me shawarma shawarma. See, kì í bíjọ mi lójú ṣe kàn tí ẹ nìyẹn kádàrá ẹ̀dá òde ní tàsé. ṣùgbọ́n pé ọgọ́rùn-ún ọgbọ́n ẹgbẹ̀fà ète kò lè borí kádàrá láéláé ọlọ́run nìkan ló mọ ìgbà àti àkókò tí kálukú wa máa ṣíwọ́ iṣẹ́ àdúrà ẹ̀yọ̀ kan tá a kàn máa máa gbà sọ́lọ́run ni pé kó má fi kú tó yá pa gbogbo wa. ṣé mi lóore tí ẹ dìde ńlẹ̀ kó túnra ṣe kó yé wọṣọ dúdú aṣọ fọ káàkiri inú ilé mọ́ <laughs> please. o gbàgbọ́ pé ọlọ́run fàyè ọ̀pẹ sílẹ̀ ṣá ká ní pé ìwà àtijọ́ mi lójú fẹ́ra yín and then he died. I would have been fulfilled? at least I would know I got my heart desires. But look at it. He's gone. ló pa mí lẹ́rìn ṣé ìwọ ò mọ̀ pé olè tó yọ owó lápò ìjẹ̀bú akọ́ṣẹ́ ló ṣe kí n tó lè ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n tó gba fifty two nínú iṣẹ́ ọ̀jọ̀gbọ́n Fálọpẹ́ ṣé o mọ̀ kí akọ́ṣẹ́ ni mo ṣe. ẹ kú iṣẹ́ o àbáyọ̀tẹ́ ni wọ́n fi ń yọ̀ bí ilá olódù. ọ̀bọ̀ òrò ọmọ òwe ó ebi ń pè mí jàre kí nìkan tá a lè jẹ. ọ̀rẹ́ àǹfààní pa ṣe mí lóore abónibí ẹni láyìn má jẹ́ òun kan tí aláìgbèdè ẹ̀ máa gbà nínú ìdánwò. ó jìn ìrànù ni ẹ kí ni ṣe mí lóore fẹ́ gbà nínú èdè abínibí kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ah, èèyàn ò dẹ̀ ṣòro pin o ṣé wọn kò lè gbàjú ẹ lọ. gbàjú tá a ní lọ ah. gbàjú èmi lọ ah, tí ṣe mí lóore bá fi lè gbàjú mi lọ nínú ìdánwò tí orí ìgálẹ̀ tó bá fi tóbi ju orí irin mi lọ má jẹ́ kí n tún ẹ̀ á jẹ́ pé ọ̀jọ̀gbọ́n Fálọpẹ́ ti ń gbàbẹ̀ tẹ́lẹ̀ nìyẹn mhm. gbogbo nǹkan mo dẹ̀ máa fi wádìí ẹ̀ ẹ ò um, wá mi o eré lèmi ṣe o. ọ bẹta. o ti gbọ́ anigé mi ò mọ problem ẹ nípa ọ̀rọ̀ ọmọbìnrin gbogbo ìgbà wàhálà ni kò sí nǹkan tó sọ báyìí àbí tó ṣe báyìí tó níyì lójú ẹ ó jẹ́ jẹ́wọ́ ọ̀bùnká lè dáṣọ́rò ẹ ah, ah. gbogbo ọ̀rọ̀ ẹ báyìí kò sí ìtò fẹ́ gbọ́ bẹ́ẹ̀. òfò ni gan o èmi sí yẹn gbogbo nǹkan tí ọmọbìnrin máa ń ní lára tó fi máa ń wúyàn ni ò sí lára ẹ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni. ọmọ hello mọ́mì kí ló ń ṣẹlẹ̀ mọ́mì ìgbà tí ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ẹ kí ló wá dé tẹ́ ní kí n máa bọ̀. mo ń bọ̀ bàbá yìí máa bá yín láìpẹ́ yìí. ok. kí ni mọ́mí sọ pé ó ṣẹlẹ̀. wọn ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi àwọn náà ní kí n máa bọ̀ ń sìn yín jẹ́ kí n sáré dé ọ̀dọ̀ wọn ṣùgbọ́n máa bẹ nílé. mami ẹ̀dẹ̀ ni kò sí wàhálà kankan. kò sí wàhálà ìwọ jókòó jókòó ọkọ mi àwọn ẹgbẹ́ mi àwọn náà làwọn fẹ́ rí ẹ ní kíákíá olójẹ́ ń pè é pé kò yọjú sí mi. ẹ̀dẹ̀ ni kò. ọmọlúàbí wò ó lè dáa kó lè dùn ní ọ̀gbọ́ orin tíyà rẹ̀ ń kọ fún ọ látọjọ́ yìí tọ́ ọkọ̀ tó ní ògbè. Eh, làwa náà torí ẹ̀ wá la ní kó o yá tètè mú bí iṣẹ́ kó o gbé kódà kó o jó sí i torí àsìkò òdó dẹnìkan ìgbà ara là á búra àì bólú kò sóńgbà ẹ̀rùn lọ rèé fẹ́yàwó. bó ṣe rí gan-an ni màá fẹ́ kẹ́ ẹ ronú sí ọ̀rọ̀ gidigidi. kò tí ì yà mí rárá ìṣèlú ah! dàbí ẹni pé kéèyàn mú ọkọ kó fi lé ọmọ àròbó lọ́wọ́ ìgbà wo ni irú ọmọ bẹ́ẹ̀ ò ní fi ọkọ ṣá ojúgun ṣé tọmọ ẹ̀ bá wá dàgbà tán tó bá ń wo ẹsẹ̀ tó ń rí àpá bẹ́ẹ̀ ṣé inú ẹ̀ máa dùn sí àwọn tó mú ọkọ lé lọ́wọ́ kò tí tó ta ẹ̀ mi ò tí ṣetán. ẹ ẹ máa gbọ́ máa gbọ́ ẹ ò ṣàtòyè. I beg your pardon old man my name is not Oṣàtòyè Olúwatóyè lórúkọ mi. bá ń yọ tíwájú ẹ̀ kú ìgbà náà tóyè tóyè wò ó wọn tẹnumọ́ ti tèmi ọgbọ́n sórí ìyá ẹni lọ́lọ́kọ̀ tó wà ní wálé ayé jọ dákun ṣé ọlọ́kọ̀ tó wọ̀ wáyé ṣé yóò tún jù ú kọ́ wá wà kọ́ dà ọgbẹ́ ni ó tì ṣèfẹ́nú yẹ ṣèfẹ́nú ìyá rẹ. bàbá mo fẹ́ kẹ́ bá mi béèrè question kan lọ́wọ́ mọ́mì mi. mi kí ni ìdí ẹ̀ gangan tí wọ́n fi dúró lé mi lọ́rùn wípé dandandandan mo gbọ́dọ̀ fẹ́yàwó mi ò lówó mi ò ní kankan kò sí iṣẹ́ kò sí nkankan for now mo ń lọ sí school ni kí ni ìdí ẹ̀ tán fi ní pé mo gbọ́dọ̀ fẹ́yàwó sí ẹ bá ń bi wọ́n léèrè. oh ẹ lè bí wọn. ok baba i'm still on my point mi ò tí ì ṣetán láti fẹ́yàwó ńṣe ló dàbí ọmọ tí ò tí ì rà tẹ̀ ní kó wá rẹ̀ yìí bẹ́ẹ̀ ni pé wọ́n gbérú ọmọ bẹ́ẹ̀ gun ẹṣin abómu ni ìgbà wo lẹṣin abómu ò ní sáré ṣubú ìgbà wo lérú ọmọ bẹ́ẹ̀ ò ní forí gbalẹ̀ tó bá tó time fún mi láti fẹ́ ìyàwó máa pè yín máa sọ fún yín. sọ̀rọ̀ wọ́n wà ní ẹ̀sìn ìgbà yẹn so we just paint each other wọ́n á sọ fún mi ní àṣìbọ̀n sọ fún mi pé came not tiẹ̀ make arrangements, schedule lọ and all that kó sọ pé wo ó dé gbogbo She kí ní nba yìí ètò àti má ṣe tó ń fit after the program ìgbà wí ti us àkànná you. let's go now. sorry. Is it really? I don't know. That has always been on my neck. I'm not going that? yẹ wọlé o. ẹ ká sàn sàn. ẹ ká sàn o kí ni mo lè ṣe fún ẹ. sàn mo ní kí wọ́n rí yín ni sàn. Mm-hmm. I didn't write my exams. mi ò gbọ́ ànàgó èdè tiwantiwa iná ni kí ẹ jẹ́ ká jọ máa gbé lárugẹ mò ń gbọ́. exam mi exam yẹn mo kọ exam mi ní ọjọ́. Ọjọ́ tó yẹ ká ṣe pépà wa yẹn. jókòó kí ló kí nìdí ẹ̀ pàtàkì tí yóò jẹ́ kí o ṣe iṣẹ́ mi. Um, I lost my fancy on the day of the paper. mi ò gbá náà go èdè tiwa yìí náà tí à ń sọ náà ní kẹjẹ kájọ sọ tún ọ̀rọ̀ ẹ sọ kí n gbọ́. ọjọ́ tí a máa kọ pépà yẹn that's ọkọ mi ọkọ mi tí mo fẹ́ fẹ́ that's ọkọ mi àfẹ́sọ́nà so ó ṣaláìsí. ìyá kọ́lọ́n foríjì. àmín. so àbọ̀tí nǹkan tí mo rí nínú ìwé tí ó wà lọ́wọ́ mi ni pé àwọn méjìdínlógójì tó yẹ kí wọ́n ṣe ìdánwò yìí ni wọ́n ṣe bí o ṣe wá sọ pé ìwọ ò ṣe ìdánwò yìí ni kò fẹ́ yé mi o. no sir even gbogbo àwọn tó wà ní classroom mi wọ́n mọ̀ wípé mi ò kọ pépà i didn't do the exam àní pé èdè fìtìwérìn àti ní kẹ́ ẹ máa dínkù ẹ̀jẹ̀ a máa gbáṣà wa ga tí o máa wá sí yàrá akẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́. bẹ́ẹ̀ ni ó dáa tí ó bá jẹ́ pé o bá máa wá sí yàrá àkàwé nírọ̀lẹ́ já thank you sir. o ṣe. Mm-hmm ṣéèyàn wá lè bímọ láì lóyún kí ẹnikẹ́ni tí ó bá jẹ́ nínú yín tètè jẹ́wọ́ kó má wàá di pé ẹnu àwárí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tójú bá kojú à ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ ká à ń tì yín sọ́nà ẹni igbó lẹ fẹ́ wọ̀ ẹni tí ajé ọ̀rọ̀ yìí bá símọ́ lórí nínú yín yóò fi ojú winá òfin ilé ẹ̀kọ́ yìí ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú yín tí ó fẹ́ jẹ́wọ́. ó dìgbà. ó dàbíi pé ojú mi ń wò bákanbákan ah, arákùnrin bá mi wo ìwé yìí mo ti rí. eléyìí náà kọ́. tèmi kọ́ lélẹ̀ orúkọ mi wà lórí eléyìí. ǹjẹ́ tó bá wọnú ìwé méjèèjì ǹjẹ́ ṣọwọ́ kọ̀wé méjèèjì ǹjẹ́ kò jọra wọn. ó jọra. ní èyí tó túmọ̀ sí wípé ìwọ ló ṣe iṣẹ́ méjèèjì yìí. ìlódé tó wàá jẹ́wọ́ fún mi látìgbà tí mo ti ń sọ̀rọ̀ lórí ẹ̀. ọ̀jọ̀gbọ́n ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí mi mọ ọkọ tí ó lè tì dí ẹ̀ yọ kì í ṣẹjọ́ èmi náà àjálù tí ó dé bá òun ni mo ṣe bá ṣe ìdánwò ẹ̀ torí mi fẹ́ kó tún ní àdánù ọ̀nà méjì. ǹjẹ́ ẹni tí o bá ṣiṣẹ́ ǹjọ́ mọ̀? àárọ̀ yìí ni mo fẹ́ sọ fún àmọ́ kò dúró gbọ́ bó ṣe ló wó kọjá lẹ́pẹ́ mi. gbàràn mi tiẹ̀ ti wá dẹlẹ́rù báwo ṣe tó kò ní já bínú bẹ́yìn ó ṣe mọ kò jẹ́ kí ẹ mọ̀ wá wù gbà fi ọwọ́ ara rẹ fa ìwé òun yà. ọ̀jọ̀gbọ́n ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ dáríjì mi ìyá máa ń fi ẹ dáríjì mi ẹ jọ̀ọ́. ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ lórí ọ̀rọ̀ yìí òun ni pé kó o fàya tàbí kí á gbé lọ sókè inú kó o gba bẹ̀dẹ́wọ̀n àbí kó o lọ gbélé ẹ ráúráú. obìnrin bá rìn nìkan ló kù tó yẹ ìwọ ìwọ ń fi ọ̀rọ̀ pamọ́ fún mi nítorí obìnrin ah, dúró náà kí ni nǹkan tó fẹ́ gbà nínú nǹkan tó ṣe yẹn ọmọ tí ò rí ẹ tí ò rí tí ẹ rò sọ fún mi nígbà tó ti ṣe é sì sójú ẹ ti jábàá àwọn àgbàdẹ bọ̀ wọ́n ní ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi aláìlójú ti lónítọ̀hún kí ló fẹ́ kà ṣe báyìí sọ fún mi o. fótó kété mi ti gbàgbé bòsí. Ìgbà látẹ̀ ló ti ń káwọ́ lórí. Please, please, I'm sorry. I'm sorry, Toye, I'm sorry, I'm sorry, I am sorry, Toye. Mi ò fẹ́ ṣe because mi ìmọ̀kọ́ táwọn aráyé máa sọ. Àwọn ayé. Ṣé mi lóore? tó bá lò fẹ́ dùnú mọ́ tó o ya wèrè àwọn ayé níta ló rán iṣẹ́ hmm. wọ́n ní ṣọkùnrin tán láyé ni ó yọ̀ọ̀yọ̀ báyìí lẹ́nu ayé ìwọ gangan ni kò mọ nǹkan tó fẹ́ fi ayé ẹ̀dá lára. So. In other words, ò fọwọ́ I condescend. <laughs> That's my girl. <laughs> Now you're talking. <laughs> Irú hmm. ah, I'm so happy to see in kind, this kind of mood. Ó ti pẹ́ tí mo ti rí ah, ah, I hope you enjoyed it. <coughs> oh, nice. Oh, that's nice. I need to get to the mall. Oh, lálẹ́ yìí. you fell lọ náà. Okay. we'll nǹkan tó bá fẹ́ lọ rà ń bẹ̀ mi ò thirty minutes long. thirty forty one hour. ó ṣe ló two hours àbí kò kúkú sùn mọ́. season. mo ti miss it already. I'll be back soon. Okay. Babo, call me. Babo. n ṣe babo, call me bàbá ọkọ mi. filẹ bẹẹ bàbá ọkọ mi. Futo, <laughs> nice coming, okay? No problem. Thank you. Yeah, take care. See you later. Yeah, bye. Bye. <laughs> Ọ̀rẹ́, má jẹ́ kí n tún ẹ̀ o. Èmi fi hàn pé ó yẹ ká lè máa ṣàlàyé nǹkan tí ò bá yẹra wa fúnra wa o. Ọ̀rẹ́ Lacey is good in economics as you all know. It would be nice if she could draw the demand curve and explain it. Torí kò yé mi o. Mm ṣé lọ́wọ́n ní kọ́ wa ni because èmi fúnra mi gan mọ bó ṣe ń draw curve wọn. mo ṣe máa sọ bẹ́ẹ̀ you know i can never do that okay ṣe ti ready. a ṣe tán o. ẹ kú ilé o. Ah, ẹ káàbọ̀ mà ah, ah, ẹ káàbọ̀ mà. èyí wùwá o. èwo ni gbogbo yín ṣe ń lé ń dà. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ torí tí atiró bá ti mọ̀ pé ọ̀nà tóun lọ jìn lẹ́lẹ́lẹ́ báyìí ló máa múra sí rìn ẹ̀. bẹ́ẹ̀ ni o tátìrì ò bá ti fẹ́ kílẹ̀ ṣùn sójú ọ̀nà ó lè dandan kó múra sí rìn ẹ̀ àti wípé gbogbo ẹnikẹ́ni tó bá nìkan ṣe a tètè múra sí ní tó ń ṣe lójú ọjọ́ mm, gbogbo gbàmúdẹ máa ń ṣàlàyé fún wọn náà wípé òwúrọ̀ ẹni kò ṣeé fi ṣeré mm, mm, fẹ́ni tó bá fẹ́ nísinmi lọ́jọ́ alẹ́ àbí. bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ mm-hmm. òótọ́ ló sọ ẹ mọ ká ọlọ́run á fi mọ̀ yín. àṣẹ àṣẹ ìwé yín ọ̀nà ni kẹ wá múra sí o ẹ má jẹ́ kọ́kùnrin kankan tàn yín jẹ o. ọ ọ ọ làwẹ ọkùnrin bò ó ṣé torí pọ́n rí gìlọ̀tọ̀ gìlọ̀tọ̀ báyìí àbí ṣe mélòó lọ́jọ́ orí wọn àbáwọn àwọn wíniwìni náà ni ṣàbá àwọn wíniwìni náà là ń sọ̀rọ̀ nípa wọn ẹ dúró ẹ dúró ká má fọ̀rọ̀ lè sọ̀rọ̀ ṣé kìí ṣe pọ́kùnrin tí ń pè yín lóòótọ́. rárá o <laughs> ìwé ìtawà làwa ń kọjú mọ́ ọ. bẹ́ẹ̀ni ma. kò ráyè ọkùnrin o. ó ní kẹ́ ẹ máa kà ó máa kà. ìwé kọjú mọ́ o. ẹ má lọ ọkùnrin lóhùn o. àwẹ jáfa àwọn ọmọ yìí lẹ. ó dáa wọ́n mm. dọkùnrin ló mú o. tó <laughs> fọ ni. ẹni yóò lè sọ̀rọ̀ dáadáa gbàdúrà ìgbẹ́ rẹ̀ fún mi. rárá o rárá o. ẹ má ọ̀pẹ́rẹ́sì nítorí pẹ̀lú lára kí ló ṣe yín gan-an mm. ẹ̀dẹ̀ máa mi eh, gbogbo èyí. bá jẹ́ kí n bínú sí mo ò ní kọ yín mọ́ ah, mo ò ní kọ yín mọ́ ah, ah. kí ló dé èèyàn mọ̀wé ni mo mọ̀wé ni ó fọ́ ni pẹ̀lẹ́ ó lọ fi gbowó ń báńkì. ó ní practical ni ní tí ó ń bá wọn. <laughs> ṣe mí lóore ó yá sọ nǹkan tó fẹ́ sọ fún mi. no you guess uh-uh. if you guess right i'll let you know. okay dáàdi ti ra mọ́tò yẹn fún ẹ. no no not that. ah um, ah, amẹ́ríkà tó sọ pé o fẹ́ lọ fún sọ́mọ ẹ̀ ó ti bọ̀ sí. amẹ́ríkà kẹ́ tí wọ́n ìfẹ́ mi wá bíbáyìí èmi ò lọ sí amẹ́ríkà kankan mọ́. ẹ kí wàá ní arẹwà mi o. I'm pregnant. Why are you not talking to me? Ṣé inú ẹ̀ ò dùn pé mo lóyún ni? Oh. Don't get me wrong there. Eh? àwọn nǹkan tí ó yẹ ká ṣe pọ̀ lẹ́tẹ̀ àti ṣe. ṣe ọ̀rọ̀ yín ló yẹ ká mú bá ń sìn. àwọn nǹkan bíi kí ni òun tíra láti sọ. ìwọ náà mọ̀ pé mo ní ìgbowó semester ńlẹ̀ tí mi ti ṣan rárá àbí mo ṣe wá ìkọ̀kọ̀ fúnra mi níṣẹ́ lọ́wọ́ mi ò lè ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ọkọ káwọn tó ní ká tó sọ pé mo bímọ tí mo wá jẹ́ bàbá lórí ọmọ. Shoyi ti ṣètò sàn yẹn. Hmm? I can tell my dad to get you a job and he would with his connections. And me, they fẹ́ kó má dára ẹ̀ láàmú gba finances wa. What I have nǹkan mi títí ẹ náà ni. thank you bó ṣe yẹ kí aya rere sọ òun ló ti sọ̀rọ̀ ẹ bọ́tọ̀kùnrin tó yẹ bá pè é. ó yẹ kó jẹ́ pé need ìwọ ni expect kó ṣe fún let me walk with my hands àtẹ́lẹwẹ́ kó má ṣe àti iṣẹ́ yẹn láti kú ọmọbìnrin á lọ sọ́run ọmọkùnrin á wà láyé ìyá rẹ̀ á di dọ́bùdọ́bù ọ̀sítẹ́lù máa o ọ̀sítẹ́lù máa ń ké doctors máa ń ké o mo mo doctors máa ń ké àbí ọlọ́run ó wá ń kọ́ báyìí lọ́sọ̀rọ̀ <laughs> yìí níbo lẹ ti gbọ́rọ̀ orin báyìí. mo gbọ́ nínú program kan tí mo wò lórí tẹlifíṣàn ni program yẹn wọ́n sọ̀rọ̀ nípa fètò sọmọ bíbí àti àwọn òbí tọmọ ń fọmọ lẹ̀ láìtọ́ àti pàápàá jùlọ ewu tó wà nínú oyún ṣíṣẹ́ ohun ah, mú mi rántí tóyè tiẹ̀ ń kọ́. oh he's fine daddy. okay ẹ sọ pé kó wá rí mi ní òpin ọ̀sẹ̀ yìí. all right sir. nǹkan tí mo rí lójú àlá mi ṣe ni mo rí Tóyè ló bá múra ló wọṣọ ọ̀hún ló dàbí ọlọ́lá bí ọlọ́rọ̀ bí èèyàn tí owó rẹpẹtẹ ń wà lọ́wọ́ ẹ̀ ni mo wá ra àwọn ẹlẹgbẹ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wárí fún Hmm ọ̀sà aláwẹ̀ hmm? wọn ò ní pajá lọ́bọ̀ fún ọ ọ̀pọ̀ ọ̀pọ̀ a ní láti kìlọ̀ fún tó yè gidi gan-an ni torí pẹ̀lú àlá tí ọlọ́ọ̀la yìí ó túmọ̀ sí pé àsìkò ti tó ti iṣẹ́ tibi tá a ṣe fún táàrí ìdáhùn sí ìbéèrè àmọ́ gẹ́gẹ́ báwọn irun mọ̀lẹ́ ṣe fi yé mi náà kó jẹ́ pé tóyè ti fún obìnrin kan lóyún lọ́wọ́lọ́wọ́ báyìí mm-hmm. mm. bí ọba wa tí ìfóbìnrin lóyún a jẹ́ pé kò ní pẹ́ tí ìfóbìnrin lóyún mọ́ láwẹ̀ mm-hmm. èyí tó bá wù ọ́ jẹ́nu méjèèjì ó léwu kó sẹ́yìn fóbìnrin o yanilé tì rẹ̀ kí gbọ́rọ̀ ó léwu kò sẹ́yìn fóbìnrin. ó léwu kò sẹ́yìn fóbìnrin. <sighs> ṣeun ẹlẹ́bọn ńlá ejò ṣe dé mọ́fìlà o abẹ́rẹ́ òsì ṣe jókòó lé ní kọ́mọ́nkóbó báyìí jẹ́ ń yá ọmọ gbọ̀dọ̀ ẹ lọ kí n lọ kì í nílọ̀ fún. kòkòkò làrán fa adití. o ṣeun. Mm-hmm bàbá arúgbó ọ̀tún ní jẹun fojú sunkún mm, orí <coughs> ọ ó ṣeun ó ṣeun àkókò jèrè wọn. Ah, káàbọ̀. mami hmm? ṣe ìbínú pé àpẹẹrẹ ah, ṣé kò pẹ́ tí ẹ ti débi. ó ti pẹ́ díẹ̀ o ọpẹ́lọpẹ́ fún tọ́ ọ̀rẹ́ ẹ tí mo bá ń lé òun ló jẹ́ rí léwọ̀ kó tó di pòun bá tiẹ̀ lọ ẹnu ọ̀nà ló bàbá mi. ẹ má bínú ẹ pẹ̀lẹ́. kí ló ṣe ìwọ̀n ojú ìkún rọ́rọ́. ó kàn fẹ́ rẹ̀ díẹ̀ náà ni. pẹ̀lẹ́ ọkọ mi má jẹ́ ọ̀rẹ́ o òun yá wọlé lọ kó lọ fara nísìnyí. mú mi ẹjọ́ ẹ má bínú máa tó bá ti ṣe díẹ̀ máa wá bá yín gbọ́ nǹkan jíjẹ kíkọ́ sí mi díẹ̀. má tiẹ̀ dára ẹ láàmú tó bá yá mi tí mo fẹ́ jẹun màá wọ kíchìn màá lọ dáná fúnra mi. ṣá lọ sinmi. go rest. pẹ̀lẹ́ okay sorry dear. pẹ̀lẹ́ o. ìyá tó yẹ. ẹ ah, lágbára o. tóyè. mami. ọmọ tí mò ń wò yìí ó ti lóyún o ṣé kò sọ fún ẹ ni kí lẹ rò tẹ́ fi sọ ipò lóyún. oyè làgbà wò ọmọ yìí ti lóyún tó bá wá jẹ́ pé kò tíì ní a jẹ́ pé kò ní pẹ́ lóyún hmm. Hmm. Hmm. wá gbọ́ o ìkìlọ̀ pàtàkì rèé o tó bá ti lóyún tó yè ẹ má ṣẹ́yún o kí mo wí ẹ má ṣẹ́ oyún o ó léwu o ó léwu o ọlọ́run ìjà fọwọ́ ara wa ṣera wa jù bẹ́ẹ̀ lọ jẹ́ ń wọ kíchìn fúnra mi torí ebi yẹn ń pa mí náà kẹ́ ẹ tó dé ìsìn ní sọ pé kọ́mọ ọlọ́mọ yìí ó tún máa dáná oúnjẹ. tí ẹ bá ti délé sá ẹ jẹ́ kí wọ́n lo àwọn oògùn yìí pẹ̀lú warm water kí wọ́n dẹ̀ take time wọn láti rest dáadáa. nọ́ọ̀sì ó dá yín lójú pé kò ní sí any problem kankan. ọ̀ oh, rárá sà kò lè sí problem kankan gbogbo ẹ̀ láti evacuate. Okay. Thank you, nurse. Yes, sir. ṣe mi lórí. ṣe mi lórí. ariwo wo nìyẹn kí ló ṣẹlẹ̀. hospital ẹ oh, hospital ó lọ oh, hospital bá mi gbé gbé gbé gbé ó lọ hospital. sorry. kù tó yẹ kí n ṣe fún ọ gẹ́gẹ́ bí bàbá tí mi ò ṣe ná ẹ dá mi lóhùn gbogbo nǹkan ni mo fi tẹ́ ọ lọ́rùn ẹ ǹjọ́ wá yẹ kí wọ́n ò dojú tì mí mo sì pariwo fún ẹ títí títí títí tí àṣé ara mi ní só ti ń rùn program tí mò ń wò lánàá ṣé wàá ríbi tó bára rẹ dé báyìí ẹ àfikọ́ lọ́hún olódùmarè ó sábà mi yọ ọ́nú àjàgà tó kóra rẹ sí. Si bíbí ni mo bí ọ ǹjọ́ wa yẹ kí wò ó fi eh, eh, àfọwọ́fà sọ́ra rẹ di àgàn. Eh? I'm ẹ jẹ́ ká gbà pé tóyè ti ṣàṣemáṣe ẹlẹ́bọ ńlá kí wàá lọ́nà àbáyọ báyìí. ọgbọ́n ò tigi ajé ní mo ní kúrọ ọ̀nà ọ̀fun tó ń wé kò pé egun bá a bá rí tàgìrì awo òwú ó ti mọ̀ pé bí tó yé ọba ti bímọ àtìlẹ́yìn rẹ̀ yóò nira o yóò nira gan o. <sighs> ẹlẹ́bọ̀ ńlá ó kúkú gbà mí náà ni àbí ilé ọmọ ìyàwó tó ń ni wọ́n ló ti bàjẹ́ yìí kí la fẹ́ ṣe. kórè fẹ́mi àkọ́fẹ́ ìtílé ọmọ rẹ̀ dáa nígbà àtijọ́ mọ̀ pé bí òbí kò ní déèyàn kò kò ní lọ́lá ọwọ́ rẹ̀ ò tẹnu ah. <laughs> ó yé mi ó ti yé tó ní káfíńmá ni I would Because the guy is so incompetent. Rárá it might ah, má jẹ́ that doctor in Levy. lẹ́bi. Let's just take it that that's God's will. What I want is your ceaseless prayers. Maybe when I get to England, they can correct it. I'm sorry, dear. I'm so sorry for what my selfishness caused us. Mo dẹ̀ ṣe ìlérí pé gbogbo ọ̀nà ni màá fi dúró tí ẹ̀ta máa fi rí solution sí nǹkan tó ń ṣẹlẹ̀. Stop blaming me. Okay? I want you to be too hard on yourself. I'm baby. so sorry, baby. Okay. okay wọ́wọ́wọ́wọ́ bí ọ̀gbẹ́ni sórí gbogbo kòtòkòtò tó ń sọ lẹ́nu yẹn kò kàn mí rárá rárá n tí mo bá fẹ́ òun ló gbọ́dọ̀ bá mi fẹ́ ta ló fẹ́ kí n fi tèmi jọ Ah, ori mi kọ ẹlẹ́dàá mi gan ò gbà. mọ́mí ẹ má wulẹ̀ jàǹpátá lórí nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ ó di ọjọ́ tí àkekèé bá kú kírù díẹ̀ tó lélẹ̀ etí wo ló fẹ́ bá mi gbọ́ wípé kí n fi ṣe bí lóore lẹ́kẹ̀ẹ́ sọ pé mi ò fẹ́ mọ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ ìrora wa wò tó bá gé mi ọmọ yín lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí kílẹ̀ máa. gbẹ́nu ẹ̀ sọ́hún má fi nù mí mo mọ̀ jẹ tèmi náà yé mi èmi ò sọ pé kò fi ṣe mí lóore ilẹ̀ pátápátá mo kàn ní kó wá kan ṣe kan ní tó rọ́jọ́ ń lọ téèyàn bá pẹ́ lábẹ́ igi ẹyẹ okó aṣù sí ni lórí tó bá tásìkò tó yẹ kéèyàn ṣe nǹkan tí ó bá kọ̀ tí ò ṣe gan inú ọlọ́run ò lè dùn sí. ó oh, ta ló ń jẹ ọlọ́run. òòṣà òkè ni. òòṣà òkè yẹn tó fẹ́ bínú yẹn kí ló ń wò nígbà tí ilé ọmọ ṣe mí lóore bàjẹ́. ẹ bàjẹ́ yé mo gbé. kí wàá la fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ ní kòríta tá a dé ìbáyìí kò yé mi o torí bí mo ṣe ń yí òrìṣà tó yè sébè bẹ́ẹ̀ ló ń yí mi sípòrò àṣà gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí o mo méjì ò bọ̀ nínú ọ̀sà ológun ṣé ààbò ejò máa ń gbé nínú ọ̀sà ni wo ọ̀rọ̀ tí ọmọ mi ra wọlé yìí ó mà lè lẹ́yìn ẹ má wò mí níran ẹ bá mi dá sí kó tó di púpẹ́ jù. ẹ ò ṣe wá mú sùúrù kó gbọ́ tèmi náà ṣe báwa la bí òrìṣà tó yẹ ṣó fẹ́ gbọ́n jù wá lọ ni wò a máa yíwọ́ padà fún ni o bẹ́ẹ̀ ni torí pé ojúbọ̀rọ̀ ò ṣe é gbọmọ lọ́wọ́ èkùrọ́ ká yíwọ́ padà fún Tóyè ah! ẹ àmọ́ eré jíde ṣé o ti gbàgbé ni o gbàgbé ìkìlọ̀ a gbọ́dọ̀ fipá mú Tóyè ṣeun tí ò bá wọn. òrìṣà láwẹ̀ ṣàgbàlagbà kan máa ń ṣòro bí èwe ni ìwọ ò ṣe jí àfọkànbalẹ̀ elédùà ó kọ́ wa mọ̀ ọ́n ṣe àmì àṣẹ elédùà ó kọ́ wa mọ̀ ọ́n ṣe fọkànbalẹ̀. wọ́n fojú mi sọ́nà dé màmí sẹ́gun. Uncle Rio, agbègbè ọ̀rọ̀ tájọ sọ, ojú mi, ojú ẹ̀rọ. Wọ́n ní kí n sọ fún kókó máa bẹ̀rẹ̀. seriously um, I'm gonna really miss you mi you, kó tó bá ti kúrò nílùú yìí mi kò máa dúró well for goodness' knows best. don't worry I'll call you but if bá ń bọ̀ ní UK let me know I can pick you up at the airport. Hmm? ojú ẹ ni mò ń wò mí ò wojú o wojú ẹ. <laughs> I'll call you as soon as I get UK okay. Hmm? ojú mi ojú ẹ ni. Hey, ti lọ ìwọ ni kí n sọ. má gbàgbé àjọsọ wa o. <laughs> ká ní wèrè tó ń lọ́mọ ọmọ mi lọ́rùn ah, ó fẹ́ pa mi lọ́mọ ni ah, kí ló ṣe ah, dúró náà ṣé bí mo ti sọ wípé kó kó ṣí ìkànnà lẹ́yìn ọ̀rùn ọmọ kí ló tún wá bí. mo kò kò rí bẹ́ẹ̀ sá. ẹ báwo ló ṣe wá rí báwo ló ṣe wá rí mi ò tiẹ̀ kúkú mọ ibi tọ́mọ mi ti bá irú irú dèdèrìn wèrè bíi tiẹ̀ yìí pàdé. dadi please. ṣé gbẹ́nu ẹ lọ́wọ́ à ń gbòòrò ọmọdé ẹ lọ́wọ́ ọkùn mo ní kó bọ́ síta tí mo bá bò ẹ́. dadi. bó ṣe bó ṣe bó ṣe ga tó yẹn ni màá ṣe mú ẹ wálẹ̀ ọmọ ìran kí get out. ọjà bọ́ sínú ọkọ̀ kan gbé ẹ lọ àbọ̀ o fẹ́ mísì flight yẹn ni à ń gbòòrò mọ́dìẹ lọ́wọ́ ọkú ó ní wọn jó òun ra ìtàn lọ jẹ. <laughs> ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá wọlé wọlé wọlé. ìwọ rọra wa mọ́tò o. mi ní o ó dàbọ̀. inú mi ò sí nǹkan tí dáàdi ṣe yìí o. irú embarrassment wo ni gbogbo eléyìí náà na eh? o? bó ṣe yẹ embarrass mi níṣojú ẹ. ó yẹ kó mọ̀ pé àgbàlagbà nǹkan tó rí àwọn ọmọ tó rí whatever the case is mo pẹ̀lú dáàdì tó bá yẹ dáàdì máa come around. rò pé ṣíṣe ẹni pé oko ńlá rèé torí tó ṣé ẹ mọ̀ pé òun ló fún wa lọ́mọ òun ẹ̀ ń gbò sí ti ayé báyìí òun náà láàbẹ̀ láàkè sí. ẹ ṣe pé bàbá ṣáà ti bọ́ kò ní í séwu mọ́. láṣẹ Èdùmàrè kò ní í sí nǹkan kan àmọ́ ẹja kọ́kọ́ bọ́ ná láwẹ̀ Ìlọrin ìfọkànbalẹ̀ ń tọ́tọrọ ọmọ náà ní ẹja lọ bá. owó alábọ́nlá o ṣeun mi mm. o kú ọwọ́ mi o mm. ti di ṣíṣe náà lọ. とでうまいことらしい kó parí medications ẹ. lọ́wọ́ amúlára o àgbà ọlọ́dẹ wá wà ló ṣe ń ṣe pẹ̀lú àṣírí díẹ̀. Ah, kò sí nǹkan tí mo fẹ́ ṣe mi gbọ́dọ̀ tún ẹ mo miss gan ni o seriously mo miss gan mo mọ̀ pé ìfẹ́ òtítọ́ ló ní sí mi èmi náà ò dé nífẹ̀ẹ́ tán sí kò sí obìnrin míì tí mo lè fẹ́ láyé tó lè kọjá ṣe mí lórí ah! i'm serious. àgbà ọlọ́run kò ní sí nǹkan tó máa ṣe i wish all the best. ọjà rẹ̀ ó tẹ̀ lóun máa pè mí padà bíi thirty minutes ago mi ìdẹ̀ tí kó pè mí náà ní problem. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. fóònù fóònù ẹ. fóònù fóònù my phone. ṣé kí n ṣe pé ti gbẹgbẹ sí pàṣẹ. oh my god. Ah. Oh, sorry, guy. Welcome. Yeah jọ̀ọ́ má bínú mo gbàgbé fóònù mi sí orí tébù ìgbà tí mo lọ lẹ́ẹ̀kan mo kò gbà tẹ̀ ń try láti clean tébù yẹn bóyá ẹ ti bá mi tọ́jú fóònù mi. Oh, excuse me mi ò rí fóònù bẹ́ẹ̀ rárá. Ah, ẹ kò ń sọ pé o ò rí fóònù ẹ̀ rárá o ò rí fóònù ẹ̀ rárá orí tébù yẹn la fi fóònù yẹn sí kó tó di pa jáde lọ ìwọ náà ló dẹ̀ wá ń bí tá a fi jáde ìwọ náà ló máa rí nàá. bros nígbà tẹ̀yìn sí lọ tán àwọn tó wà mọ̀ nǹkan mi ò ṣe ká mi ò rí fóònù kankan but wọ́n la fi sí nàta lọ. ẹ àwọn míì sì fún wọn ti jáde mi ò mú fún ẹ ẹ tẹ́ bá bínú i'm busy excuse me. ẹ wò in case a lè ti lọ tán kó tó di pé bóyá ẹ máa bá a padà rí fóònù ẹ jọ ẹ bá a kí bẹ́ẹ̀ mo ṣe máa padà wá gbà ṣùgbọ́n ẹ ṣe hello níbo ló wà ilẹ̀ tí ń ṣú náà ẹ́ a máa tilẹ̀kùn o a ti fẹ́ palẹ̀ mọ́ ṣọ́ọ̀bù o ìwọ ọ̀dà báyìí ẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ torí mo fẹ́ tilẹ̀kùn mo ti sọ fún ọkọ ṣùkọ́ àwọn ọmọọṣẹ́ yẹn máa páàkì kíá ok. ẹ ra ma ẹ ra ma sorry ma ẹ jọ ẹni tó ní ṣọ́ọ̀bù tó wà ń bẹ̀ ẹ ni mò ń béèrè. èwo ń bẹ̀. eléyìí eléyìí ṣọ́ọ̀bù eléyìí ó mà ti tójọ́ mẹ́ta tó ti wá sí ṣọ́ọ̀bù ọ̀tí kan tí mo gbọ́ ni pé wọ́n ti travel out. travel what. wọ́n ti travel out. travel out tó ń ṣe òsán fún mi pé òun fẹ́ travel last week tí mo bá sọ̀rọ̀. má sọ bẹ́ẹ̀ bóyá o ti ń pè é sórí fóònù báwo ni wọn jẹ fẹ́ mọ ọwọ́ tó ní fóònù lọ́wọ́ mọ́. travel out. Eh. Ah, kí la máa ṣe báyìí. Eh, kí la máa ṣe báyìí. òótọ́ bàbá wàhálà ni mo wà náà yìí. Tunmise is the only person tomorrow mo rò get number for me, and she is not around now ibo ni mo ti number and tell me ò bá lady is. yìí sí gbogbo ọ̀rọ̀ ọkàn ẹ̀ go wípé mi ò fẹ́ pè ó nítorí condition to ń wá. ẹ ọwọ́ ta ló tún rò pé a tún ti lè rí nọ́mbà yẹn ẹ ọwọ́ ta la tún ti lè rí. tí mo rò pé mo lè ah dáàdi ẹ. bàbá ẹ ni mo rò pé mo lè rí my god ah. wàhálà nìyẹn o. Ah. mo reason tí mo fi careless tó ẹ̀yàn ọlọ́run kò tiẹ̀ yé mi rárá kò yé mi rárá. má blame ara ah. solution máa wà ṣùgbọ́n take it easy. solution wo ló fẹ́ wà jọ solution wo ló fẹ́ wà báwo mo ṣe fẹ́ rí nọ́mbà ẹ̀ that is the problem. Ah. káàsán kí ló fẹ́. fóònù tó lórúkọ mi sà cosmate ṣe mí lóore. kí ni nǹkan tó fẹ́ ìwọ ọkùnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yìí. mo ní láti communicate pẹ̀lú ṣe mí lóore ni because wọ́n need attention ẹ̀ ní school wọ́n á ti fi ọkàn ọ̀jọ̀gbọ́n Fálọpẹ́ balẹ̀ pé màá bá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ wá ah. torí kọ́ máa lọ rò pé bóyá mò ń parọ́ ìdí tí mo fi ní kí n wá nìyẹn. òmùgọ̀ ni ẹ́. Ah, ìwọ rò yìí pé o lè wá bí kò wá mú mi nígàn pẹ̀lú àwọn irọ́ òfò tó ń pa yìí ah, wèrè ni ẹ o ah. òun síwìn o ó rò pé èmi á fún ẹ ní nọ́mbà ọmọ tèmi kẹ tó lè bá mi ba yé ẹ jẹ skul wo rádaràda wo ló ti ń sọ náà kì í ṣe skul ọ̀ náà lẹ ti kó bá mi lọ́mọ àgbébódé nulẹ̀ mi. ẹ wo sá ṣe rí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ròyìn tí ìbá mo ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé bàbá wọn gba nọ́mbà ẹ̀ wá ni. ọkàn yín ò ní balẹ̀ ní skul yẹn o ah. fún nǹkan tó sọ yẹn ọkàn yín ò ní balẹ̀ tó bá bóde lé mi. wèrè. ọ̀hún ò dáa rárá o má jẹ́ kí n tọ́ ẹ bàbá yẹn lé mi ẹsẹ̀ mi ò balẹ̀ o ah, bàbá wèrè lanú ẹ o kò sí gírámà tí o sọ sí mi tán wo ajá tó bá lọ lé ẹkùn tó bọ́ lọ́rọ̀ mi o ó yẹ kẹ́ ẹ fún kéwu ni o ọ̀hún ò dáa o ó dà o. mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ pé bàbá yẹn ò kì í ṣe solution fún ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ bó àṣà ni màá wòran náà àá gbìyànjú náà ni ọlọ́run kò gbìyànjú kí wàá la máa ṣe báyìí. what next má bí mi mi ò mọ mi ò mọ problem láwa ń lẹ́ báyìí. ọ̀rẹ́ lè ṣe sórí oògùn sọ̀yì tí mo ṣe fún ọ yìí òòjọ́ ẹ̀tú bá fojú kan ná ijọ́ náà ní gbà bọ́ọ̀ bá ti jẹ́ tán kí wọ́n wá mú ọ lọ sọ́dọ̀ àwé tí bí tí ọmọ kọ ní iléèwé méjèèjì ó ṣiṣẹ́ pọ̀ fún àwọn ni ọ̀yá ọ̀yá jẹ jẹ jẹ jẹ. jẹ. a yà lẹ́ ń wí <laughs> ọpọlọ rẹ̀ yà jí pépé kódà ń tẹ́ ẹ̀ bí ọmọ. máa mm. mm. jẹ máa jẹ máa jẹ máa jẹ. káwọn tó nílẹ̀ kí wọ́n jí orí bá a ṣe fẹ́ orí. Mm, n tá a fẹ́ kọ́ mọ̀ kí lédùwà jẹ́ ọmọ n tá a fi ó ṣe káwọn tó láyé ó jí ó ṣe ó yá ó yá jẹ́ ó jẹ́ ó jẹ́ kò gbọ́dọ̀ pẹ́ láwọ láwọ láwọ ẹ ti tán nù igi ìwé lẹ̀ ń wò <laughs> lẹ. tóyè lẹ ọkọ mi ọ̀rọ̀ ọ̀rẹ́ lèsì tí mo bá ẹ sọ wípé ó múra àti ṣe ìdánwò síléèwé gíga torí ẹ̀ la ṣe wá kó lè bá mi kọ́ dáadáa kó tó dásìkò ìdánwò. Ah, ah ò ṣe nǹkan tó le mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ nọ́mbà tẹ sọ fún mi pé tó bá ti ṣe tán pé kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ mọ́ mi ṣé torí ẹ̀ lẹ́yìn náà ṣe tẹ̀lé wọn wá. bẹ́ẹ̀ ni ọkọ mi mo ní kí n wá láti wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún pò tí ẹ̀ gbà láti bá mi kọ́ àbúrò ẹ̀ níwèé lórí ọ̀rọ̀ ìdánwò tó fẹ́ ṣe ọlọ́run á bá mi ràn yín lọ́wọ́. àmín àmín ọlọ́run ni ká dúpẹ́ fún tí mi ò bá ṣoore fẹ́ni tó wà nílé aráàta ló máa kó fà mí ó ní kí ẹ bá mi bá sọ̀rọ̀ kó dojúmọ́ ẹ̀kọ́ ẹ̀ dáadáa tó ti yẹn sìn you know how important education is ìwọ ló máa mọ bó ṣe máa face education ẹ̀ dáadáa ó gẹ̀tẹ̀ ń sìn kó má bàa di nǹkan míì. Mm. àìfọkànsí eh, eh, eh, tí ìwọ ń sọ ń pa tiẹ̀ yẹn gbàgbé ẹ̀ kò tó bẹ́ẹ̀ kó má fọkàn sí i mm. ó jẹ́ pé fàǹfààní ara ẹ̀ náà ni àbí ìwé tó bá kà fàǹfààní ara ẹ̀ ni kó tó rántí pé òun mọ̀ mí rí a ti kọ́kọ́ jẹ gbádùn ara ẹ̀. àwọn náà tiẹ̀ máa jèrè wọn lágbára. àṣẹ Èdùmàrè. tó bá di ìrọ̀lẹ́ ọ̀la make sure kó wá síbẹ̀. <laughs> iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. <laughs> kí ni kí n fi ṣe yín lálejò o hmm? ṣe má ṣe yọnu. ẹ ti wò pé ilé àpọ́n irọ́. ta ló wà ń bẹ̀. àwa Listen, báwo de? Kọ́ mi. Ẹ o. Ẹ pẹ̀lẹ́ ẹ rọra. Báwo ni nǹkan? Àwọn ọ̀rẹ́ àbí? Bẹ́ẹ̀ni sá. Ẹ é ká lọ. Ẹ wọlé ẹ é ẹ wọlé. Ẹ yeah pọ̀ tó báyìí kẹ́ ẹ máa fi wá síbí. ẹ má bínú pé mi ò sọ fún yín pé èmi àtàwọn ọ̀rẹ́ mi lájọ máa wá èmi pẹ̀lú wọn lájọ máa ń kàwé mi dẹ̀ fẹ́ kó dàbẹ̀ ni kí mo máa wá mi ní mò dání mi fẹ́ wá self center mo fẹ́ káwọn náà wá jẹ àǹfààní nǹkan tí mo fẹ́ wá jẹ lọ́dọ̀ ẹni mo ṣe mú wọn ẹ má bínú sá. tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn náà iná wa òkè ṣe ká wọlé. ẹ ṣí sà. <laughs> ọ̀rẹ́ lẹ́sì. mo ti máa ń dẹ́ tipẹ́ ọ̀rẹ́ lẹ́sì lòjò tó kẹ́yẹ lépọ̀ máa di yẹ if not ibo mo ti fẹ́ bárò ẹ̀ pàdé. ẹ máa gbọ́rọ̀ wèrè ẹ máa gbá sinwi. o oh, stupid oh. orí ẹ yí. o oh, stupid o stupid gan ìwọ ló mọ ibi tó ti rọrẹ. Ah, ẹ máa gbọ́ wèrè ta ló mú wèrè wá. Ah, èmi ni wèrè aló rà á ló rà á ló rà á ló rà á ẹ wá fowó kiri wọ́n ní méjì àmà iná ó ṣe é kù mọ́ èmi apani mi gàrí bí wọ́n ṣe rí mi. o kàn wà violent bolo ti rí towel oh my god wọ́n dẹ̀. ìwọ gan ponu ìwọ gan ponu ìwọ afọ́fù gbé mu òṣì. o ṣe o máa ń wà violent o ras i don't know ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀gá olọ́pọ̀lọ́ ọ̀dẹ̀. ẹ má bínú sá. ti mọ ilé tí ọ̀pọ̀lọpọ̀ yín ti jáde púpọ̀ nínú yín wọ́n máa ń kọ́ yín dáadáa láti lè àmọ́ tí ẹ bá jáde tán kò sí ọpọlọ lórí yín ṣe iṣẹ́ tí mo gbé fún yín pé kẹ́ ẹ má ṣẹlẹ̀ ṣe. sorry sir. ẹ rí mi lórí ìdúró ń bí ẹ tún ṣe ìtẹ̀ ń wọlé mi ni mo ṣí gate fún yín ó ṣe mí láàánú pé ti fúnra now get out. ẹ wo ó tiẹ̀ ti dà ṣètìpẹ́ má fi tètè kó bá ti tèmi ó yá. ọ̀rẹ́ lè ṣe wọ́n máa ṣíwájú ìwọ ló máa ti géètì yẹn fún wọn. Ah, ẹ̀mí ìpè kí n tẹ̀lé wọn. wọ́n ní ká jọ máa lọ. kò tọ́ ọlọ́run mú ẹ tó bá jọ́ mi ò ní mú fòònù òrè bẹ́ẹ̀ ò ní mú dání ó kàn ga ò lọ́pọ̀lọ́. ìwọ náà kò ní dá mọ́ ṣe bí tírélà máa ń lọ. thank you let's go wọ́n ti lé wọn sìn wọ́n ti lé wọn já lọ. oh beef look at you. Look at you. Get out nìṣó kí ló kọ ló kọ lẹ́sẹ̀ mọ́ fún yín wá nìṣó. má dèbí bàyìí lọ́pọ̀ ní kí n ṣe àìmọ̀ pé mẹ́gbẹ́ ẹ̀ má dèbí bàyìí lùkà tí o jọ o kì ní sùúrù mo dẹ̀ lè bú ẹ o dẹ̀ mọ̀ o mọ̀ mo ò ní sàn kankan o ti pẹ́ ìdáná o ti pẹ́ wà gbà ó yẹ. káàbọ̀ mọ́mí ẹ̀ kúlé mọ́ tí mi bá kú lé ńkọ́ ẹ jẹ́ kí n kú síta kí ló fariwo tó pọ̀ tó bá nínú ilé yìí ṣé ibi ti dọjà ni. mo ní ìfọlá ìtàn ni ọmọ lára mi. ẹbí gbogbo yín kọ́ bí òpònú yìí lọ mo ní jáde jáde sotiri oníbòdò kan ní wọlé wọn ò ní wá ní wọn mọ wọn ti bí lé kòtò ṣẹlẹ ti yín lélẹ. ọ̀sán nísìnyí ẹ̀jẹ̀ kí yẹn possible mọ́. wọ́n ní ọjọ́ tẹ́lẹ̀ sọ oúnjẹ ọ̀sán. olóòjì òsì ni ẹni ibi tó fọdẹ yóò sì ẹ lọ. má bọ̀ nítorí gbogbo ẹnu gbogbo ẹnu rẹ̀ ó yà máa lọ. bíbẹ̀ wà wà ní àìtóbi wọ́n àtàjọ ilé àwọn ẹlẹ́sìn ó yà kú síbẹ̀ kú síbẹ̀ àṣọ́pọ̀ mo ní kó lọ kẹ́kọ̀ọ́ nbì kan ó kọ́ ó lọ ó wá ń kọ́ àwọn ọ̀rẹ́ kiri ṣé mo rán ẹ̀kọ́ máa kọ́ ọ̀rẹ́ kiri ni bójú ò bá ṣọ̀nà fún ẹṣẹ́ pọ̀lú ẹ̀dọ́jú délẹ̀ ni. mummy ṣe bí mo ní kí n ran àwọn ọ̀rẹ́ mi náà lọ́wọ́ ni. gbé gbogbo ẹnu ẹ sọ́hún gbé gbogbo ẹnu ẹ kó gbé sọ́hún mo rán ẹ kó máa ràn yàn lọ́wọ́ kiri ó jẹ́ ìtẹ̀lé wa bó ṣe fẹ́ lọ bẹ tóyè kó lè bẹ̀rẹ̀ sí kọ́ ẹ níwèé padà àìjẹ́ bẹ́ẹ̀ ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó gba ṣoṣo fèmí àti ẹ wo òpònú aláìnírònú olódo onírin àrèlẹ́sẹ̀ yìí òpònú ọmọ ẹsẹ̀ tó bá bí ni lèèyàn ń jọ olódo játijàti. tóyè mọ́mì ni wọ́n pè mí wọ́n fẹjọ́ ẹ̀sùn mi pé ó ṣe àwọn wọ́n lọ́mọ ọ̀rẹ́ àwọn pé ó fẹ́ ṣe jam báwọn pé bóyá kò kọ́ fúngbà díẹ̀ kó tó dìpò ṣe wọ́n ní nǹkan táwọn kọ́ ṣàdédé rí ni pé ó lé ọmọ yẹn padà sọ́dọ̀ àwọn kí ló ń ṣẹlẹ̀. mọ́mí ò sọ nǹkan tí ọmọ yẹn ṣe kí n tó lè kúrò níbí. àánú ah, ni wọ́n sọ fún mi o lórí aago náà ti pè mí. ọ̀rẹ́ lẹ́sìn nìkan ni wọ́n sọ fún mi pé àwọn fẹ́ kí n kọ́ níwèé ìgbà tó ń bọ̀ ń bí ó kó àwọn ọ̀rẹ́ ẹ̀ dání kò tiẹ̀ sí problem ọ̀pá ẹ̀ torí time tèmi ní láti fi kọ́ òun òun náà ni màá lò fún àwọn ọ̀rẹ́ tó kó wa mo dẹ̀ fún wọn ní assignment pé kí wọ́n ṣe ibi náà ni mo ti ní kàn ṣe ìjọ jẹ́mọ̀ gbà tí máa padà débí ìjà ni mo bá wọn lẹ́nu ẹ̀ ah, ah. wọ́n ṣépè fúnra wọn gidi bí wọ́n ṣe kéré mọ́ ẹ̀ ìpè ńláńlá ni wọ́n gbéra wọn ṣẹ́ wọn kọ yín lé dáadáa tó bá kọ yín ẹgbẹ́ kọ ìdí nìyẹn tí mo fi lé wù wọn dànù mo dẹ̀ ti sọ fún wọn pé mi ò fẹ́ rí wọn bímọ títí kan rẹ̀ lè fúnra rẹ̀. Ah. nǹkan tí wọ́n ṣe ò dá lóòótọ́ ẹ̀yẹn kù díẹ̀ káàtó but all the same àgbàlagbà ni wọ táwọn bá ti ń ṣe bí ọmọ kékeré gbàgbàlagbà ni wọ èmi rò pé kó lé wọn dànù òun ló yẹ kó jẹ solution at least tó máa jẹ àbúrò wa ṣé a máa lé wọn dànù a máa bá wọn wípé nǹkan tó ń ṣe ò dá náà ni. tó bá jẹ́wọ́ nǹkan tó máa ṣe nìyẹn. nǹkan tó máa ṣe nìyẹn. ohun tí màá ṣe kọ́ nìyẹn ohun tí màá ṣe ni mo ti ṣe nítorí ẹni tó bá fẹ́ mọ nǹkan o lè yàn ń tẹpá kò dẹ̀ nira fún èèyàn láti kọ́ irú èèyàn bẹ́ẹ̀ àmọ́ ẹni tí ò bá ní mọ̀ kó làágùn látẹ̀ní dọ̀la irọ́ náà ni àwọn eléyìí ò rẹ́dì láti mọ̀ kankan kò yẹ ẹsẹ̀ èmi ò rẹ́dì láti kọ́ wọn mọ́ ṣó yẹ ní ti tèmi o nà mọ́ ok. gbogbo nǹkan tó ṣe ń sọ náà ó ṣe right but all the same má bínú mo wà pé inú ló ń bí e at least ìwọ náà ọjọ́ àmọ̀ pé mọ́mì ti wà láàrin ẹ̀kúrẹ́ síbi tá a máa tìyá sí ọmọ mi tí ó pè mí náà tán pa kéésì mi sí wọ́n pé èmi náà ni mo lè bá ẹ sọ̀rọ̀ ló jẹ́ kí wọ́n pè mí sí wọ́n fẹ́ kí wọ́n náà fi ọ̀rọ̀ ìpọ́n mi lé john torí tó lọ bá ń dáríjì wọn pé mọ́ mi kò sọ fún wọn pé ti tọ́nu ẹ̀ jọ mú bẹ́ẹ̀ ni. jọ fọ́ńtọ́ ọ̀rẹ́ máa pe mọ́mì o promise. báwo lọ̀rọ̀ mọ́tò ẹ̀. wo ìyẹn ti wà nílé mẹkáníìkì wọn ń ṣe lọ́wọ́ ẹ bọ̀ john torí tó lọ bá mi pè wọ́n pé mẹkáníìkì. mẹkáníìkì kan mọ́mì ni mo ní kó pé. mo ní máa pè wọ́n fìyẹn lẹ̀ fìyẹn lẹ̀. sọ yẹn fast ó ti yá jù. kí ló fẹ́ báwo lè ṣe fẹ́ kí n sọ. tó bá lè pè wọ́n sí gan máa appreciate ẹ̀. fún mi ní fóònù ẹ̀. kò sí wàhálà. <clears throat> pé nọ́mbà wọn. ṣé gbogbo nǹkan tí mo sọ dé ti yẹ ń sìn. bẹ́ẹ̀ ni sà ẹ má bínú sí mi sàṣẹ. ọ bínú kẹ <laughs> èmi ò má bínú sí ẹ mọ́. Mm-hmm. Laila. You may come and resume your lectures tomorrow. Thank you, sir. I should go. Oh, free láti wá sílé mi anytime tomorrow. Wow. Yeah. Thank you, sir. I should go, sir. Thank you. ah, ah, mommy. Ah. Ẹ o. Àlejò Yes, ma. Toye toye. Yes, ma. Ah, ah. Báwo gbogbo ẹ? Dáadáa ma. Ẹ ǹlẹ́ Yes, ma. Ah, ẹ kalẹ́ sá. How are you there? Ẹ má bínú ẹjẹ sá. Ọ oh, bínú kẹ, òun náà ni mo ti ń sọ fóun láti ẹ̀kọ́. Ẹ̀yin lẹ jẹ́ kí inú bí mi díẹ̀ lọ́jọ́ yẹn. Ó lè ti tán. Ah. Ok, ah, eh, eh, ẹ eh, fúri ní sìn. Ọlọ́run ṣeun, èmi ò ní fẹ́ kó o bínú. Ṣé o rí àwọn àbúrò ẹ̀ wọ̀nyí? Téèyàn ò bá ṣọ́ra, wọ́n á mú yàn ṣẹ lọ́hùn. Ń tà dẹ̀ sọ wípé kán ni wípé a rí wípé ajá àwòye òun ló máa mọ ehoro òwòye ilé gbogbo nǹkan bá fi ṣe é mọ ah, ah, mi ó ti tán ma ó ti tán kò sí nǹkan kan mọ ó ti tán ma gbogbo ẹ ti tán ma ṣé o ti wá ṣe ọ̀nkú ẹ̀ lálejò. rárá mà ò wọ́n sì jẹ́ kí n ṣe àwọn lálejò. Ah, ṣóun ló máa ní kó ṣe lálejò àbí wọ́n wá ṣe. èmi ni mo ní kó fi ọ̀rọ̀ ti àlejò sílẹ̀ torí ọ̀rọ̀ pàtàkì máa ti ẹ̀ sọ lọ́wọ́. ó dáa bẹ́ẹ̀ ẹ máa sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì lọ Fọlámi Pìtàn jẹ́ ká máa wọlé lọ ká máa lọ pàkúta sí ọ̀rọ̀ pàtàkì tí ogún àtàbúrò ẹ̀ sọ. àyàndá ayé ẹ máa sọ lọ. kì í ṣe nǹkan tí ẹ lè gbọ́. Ah, ah, ẹ gbọ́ ọmọ mi. bí mọ́mí ṣe sọ̀rọ̀ ẹ̀ ó ti ní ìtumọ̀ díẹ̀ bá kan sí mi. wo àwọn méjèèjì mo bá nù létán jọ ń sọ̀rọ̀ kódà béèyàn bá gẹ̀ẹ́sì nù mí kó lè kọsẹ̀. Hmm orí mi mo mà dúpẹ́ o ẹlẹ́dàá mi ò ṣeun ah! ọ̀rẹ́ ẹ̀rù ti ń bà mí eh. pé ṣé ọmọ tó yẹ yìí ṣé kò ní sọ̀rọ̀ ẹ̀ dàbí kú tí ń solóògùn lèkè báyìí. bàbá mi ò ní jẹ́. Ah, àfi kélédùà wá bá mi wọnú ẹ̀ kó sọ ọ́ dòótọ́. ọ̀rẹ́ wa eh? fọkàn ara rẹ balẹ̀ ń gbò jẹ́ pé nbí afẹ́ gbèbì sí òbí fúnra rẹ ti lálẹ́ wò ọmọ tèmi fi àṣẹ jẹ́ a fọkàn báwọn lọ́mọ ṣe ń lọ yìí ó dá mi lójú pé bá a ṣe fi ó rí ni bàbá mi ò ṣe di ó já sí. àmì àṣẹ ìdùnmarè hmm. o ṣeun ṣeun ṣeun o. ẹ ló sà ẹ káàsán sà mo wà ókè ókè ìgbà wo lẹ fẹ́ kí n wá sà ókè mo ti gbọ́ all right sà ó dàbọ̀ yes sà àwọn wo la ti ń pè yín o. and what's your own business with whoever that calls her. Mm. fi bébì mi sílẹ̀ orí pọ́nmọ́ sẹ́ẹ̀tì síbẹ̀. wọn kú tó yẹn náà pè mí wọn fẹ́ kí wọ́n bá wọn ṣe oúnjẹ sílé wọn. <laughs> hello ọkùn tó yẹ pé jọ kí ni tẹ láti máa lọ sílé ogun tó yẹ lọ bá wọn ṣe oúnjẹ síbẹ̀ ṣé kìí ṣe pé oníwẹ́rẹ́ àwọn ti ń bólè bọ̀ nìyẹn o. àbọ̀ ń kó wá ti ń ask her out Yes, he did. But I'm not really sure he meant it. How? Mi ò sure náà ni, Abi. Kini ni nǹkan tó ń rí lára rúmi tán ṣe máa láwọn fẹ́ fẹ́ mi? Ṣó possible ṣá? Possible now. Ọ̀rẹ́, má tún ara ẹ̀ o. Má ti ẹ̀rù rárá ni. Nǹkan tí ọkọ tó yẹ fi dùn ẹ́ lọ gbọ́rọ́gbọ́rọ́ ní bí ọwọ́ aṣọ ọkọ tó ìtọ́ yẹ pé ó ti kàwé ó ti ní med ẹ̀ lọ́wọ́ ṣé òun ló máa sọ pé òun fẹ́ fẹ́ irú ẹ̀ ìwọ tó ti rà kó máa wọ ilé ìwé gíga gan kí ni assurance kó máa dúró fún ẹ fún six years six solid years yìí. mo ti ready mo ti gain admission. ẹ ìwọ ti gain admission three months. ọ̀rẹ́ ro dáadáa àmọ́ bóyá ọ̀fun rẹ ti ṣetán láti wọlé ọkọ tó bá yẹ kó o ti ṣetán fine because <laughs> èèyàn tá a mọ̀ bí ẹni mọ owó ni wọ́n he is educated ó kàwé gboyè and wọ́n lè máa ń lówó nísìnyí truly but it is clear pọ́jọ́ ọ̀la yìí máa dára jù báyìí lọ èmi ò rí nǹkan kan tó burú bẹ́ẹ̀ o. ṣùgbọ́n tí wò bá ìtì rẹ̀ dì ó léwu o torí ọdún mẹ́fà sísìn it's no joke kó má di pé wọ́n máa sọ ẹ́ di aṣọ àlòpàtì tí òun ló fara ilé àbára oko. ó ti ẹjọ́ ni it's not possible you see i am very very sure that uncle Toye wants to take advantage of you ó dẹ̀ rò dáadáa. alátiṣe ló máa ma ti ṣe ara ẹ̀ sórí mọ́mì tèmi máa ń sọ kinní kan fún mi wọ́n á ní ojú ló mọ ohun tó yónú wọ́n lèmi ni mo mọ nǹkan tó rọ̀ mí lọ́rùn àti nǹkan tó tẹ́ mi lọ́rùn tó dẹ̀ dá fún mi rọ ọ̀nà ọ̀rọ̀ yìí by your mom <laughs> sọ fún wọn. omi ìpè kí n sọ fún mọ́mì mi mọ́mì mi bá wo àánú ọ̀nà ọ̀nà. mistake táwa ọmọ òde ìsinyìí máa ń ṣe nìyẹn kí ló wà nínú kò fọ̀rọ̀ lọ mọ́mì ẹ̀ she's in the best position to lead you aright sọ fún wọn kò sábìyàmọ rere kan tó máa lajú ẹsẹ̀ rẹ̀ tó mọ ẹ máa máa ṣẹ̀ṣẹ̀ gbé tó dẹ̀ máa máa wò. pè wọ́n kẹjọ sọ lórí òkè ọlọ́run gbọ̀yà ni. ọ̀rẹ́ lèsì ọ̀rẹ́ lèsì abẹ́ni ṣé wọn kọ́ mò ń bá sọ̀rọ̀ ni. mọ́mì mọ́mì ẹ̀yin lẹ́ni kí n gbà fún tó yé o ṣé àwọn kan máa ń sọ pé ojú ta bá bágun kíkọ́ la máa ń bá sọ̀kalẹ̀ lórí ẹ̀ mọ́mí tó ń kún bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ẹ̀yin ni màá nà kálíbù sí o. ọ̀rẹ́ lè ṣe abẹ ní ohunkóhun tó jáburú ò ní ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ohunkóhun tó jẹ́ rere ló máa ṣẹlẹ̀ wò ó ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ àbí ṣé o níyàá mi lẹ́yìn mi ni. no. ẹhẹ́n di gbígbà ẹnu wà lẹ́yìn ẹ bíi ike digbí ni mo dúró kò sí wàhálà ń bẹ́ẹ̀ wò ó fọkàn ẹ balẹ̀. ẹ ṣùọ ó dà dúró náà ṣé ó ṣeé ṣe kí n rí ojú ọ̀nà ńlẹ̀ kí ni kò lọ́ọ́ máa kórè gbogbo kó ṣeé ṣe ọkọ mi àbẹ̀ní ọmọ ẹlẹ́rìn kò sí wàhálà fọkàn ẹ balẹ̀ ó ti gbọ́ ó ti gbọ́ mọ̀ kò sí. màmí ni kí n gbé fún yín bá. àṣìṣe tá a ṣe ọmọ ọ̀gbẹ̀rì a gbọ́dọ̀ ṣe ọmọ awo bẹ́ẹ̀ sọ fún ìyá ẹ wípé ó ti yé mi. ok ma mo ti fẹ́ máa lọ. kò burú kò kí ìyá ẹ fún mi. ok ó dàbọ̀ mọ́. ọjọ́ wo ni ká wá mú fún ìgbéyàwó yín. èwo lọ̀rọ̀ gbéyàwó nínú tó wà lẹ́yìn ẹ tiẹ̀ jẹ́ kí mi àtọmọ tiẹ̀ mọ́ra wa dáadáa náà. kò tí ì sáyè ìgbéyàwó báyìí o ṣé àwọn kọ́ra ẹ lésì fúnra rẹ̀ gan padà sí skul ó dẹ̀ dìgbà tó bá tiẹ̀ kàwé tán kátẹ̀ tó máa sọ̀rọ̀ gbéyàwó kò ṣe gbéyàwó kankan rárá. Ah, ah. ọ̀rọ̀ bí ọdún mélòó lẹ́yìn táwa ń sọ yìí o. Hmm, bí ọdún márùn-ún sì sìn náà ni. Ah! òrìṣà tó yẹ ìwọ ọmọ yìí ó ṣàfẹ́ kó bá mi ṣé o fẹ́ kí n fojú mi rí ọmọ ọmọ mi ni àbí nǹkan míì tiẹ̀ wà bẹ́ẹ̀ tó sọ fún mi nígbà tí ì ṣe pé wọ́n ní ẹni tó bá wà nílé ọkọ kò gbọ́dọ̀ tún kàwé sí mọ́ ó tí mo fẹ́ bí yín gan náà nìyẹn pé ṣe àbí nǹkan mi wà ń bẹ tẹ́yìn náà fẹ́ sọ fún mi ní lórí ìpín dandan mo gbọ́dọ̀ fẹ́yàwó ẹ wo àfi kó lọ sílé ìwé dáadáa kó kàwé dójú àmì tó lè tẹ́ mi lọ́rùn kó tó di pé a sọ̀rọ̀ gbéyàwó ohun tí mo fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni. n tó fẹ́ nìyẹn tèmi náà fẹ́ ni wípé kí ìgbéyàwó kó wáyé ní kíákíá. mo ti gbọ́. ọ̀rẹ́ alfa báwo lọ́la ṣàmáyà. náà ah. lè ríra lọ́la yẹn o. lórí. ìyá ọ̀rẹ́ lẹ́sì láwọn fẹ́ rí mi mo dẹ̀ máa fẹ́ sáré débẹ̀. ok good ẹ ọ̀rẹ́ kí ni nǹkan tó gbọ́ nípa ṣẹ́mi lórí. Ah, wo bí ọ̀rẹ́ mi ò lè parọ́ fún ẹ o mi ì gbọ́ nǹkan kan tàbí mu nǹkan kan pa ọ̀rọ̀ ṣẹ́mi lórí for now. ok ọ̀rẹ́ sórí àsìkò ọ̀rọ̀ ló délẹ̀ yìí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yes sórí ìfẹ́ tí ìwà àtọmọ obìnrin tó ń gbé káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta ìjọ ń ṣe ó ń ṣe mí bákanbákan mo ń wò pé ṣé ìfẹ́ náà ní ṣá ah, Tóyè mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa owó náà wúra ẹ̀ ọmọ yẹn gbogbo nǹkan pápátá ló fi kéré sí ẹ kò lè tún sí nínú kíláàsì ẹ̀ owó náà wò ó aṣọ ní ìdẹ̀ṣá. tí ò bá sí ní kíláàsì mi lé á wà nù kíláàsì mi lọ́la kò sí obìnrin tó ń kéré fọkùnrin bó pẹ́ bóyá ìwọ ló máa build ẹ̀ sí taste ẹ̀ ìwọ ló máa gbé lọ síbi tó fẹ́ kó wà ṣé mi lórí tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ mi ò rí mi mọ ibi tí mo fẹ́ wá sí mo ti try gbogbo effort mi náà láti pè é mo pè náà nọ́mbà tí mo believe pé ó ní kò exist mọ́ kò sí ìtòrí ìgbìmọ̀ náà ẹ̀ so ibo ló fẹ́ kí n wá sí. but all the same tó yé e ó mọ̀ pọ́nmọ́ yóò zin nàìjíríà náà ó dẹ̀ mọ̀ pé wọ́n gangan ló dá nǹkan tó gbọ́mọ yẹn travel ìwọ ló dá sí lára náà àbí wọ́n ṣó ti gbàgbé ni ẹ ṣó ti yẹ e, kó sáré gbàgbé náà ni òótọ́ èso jẹ́ kí n sọ fún ẹ òótọ́ ọ̀rọ̀ ló délẹ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ tó yẹ e, ìtàkùn tó so mọ́ni lọ́rùn ó ti kọjá nǹkan tá a máa ń fàdà bẹ́ẹ̀ náà tí ogun bá jẹ lọ ọgbọ́n máa ń jẹ bọ̀. kò sí nǹkan méjì nítorí ijọ́ tíjà bá dé ká lè rò ni bàbá ẹ̀ gan help situation ọ̀rọ̀ tó wà lẹ́yìn ipò ẹ̀gúsí ni mo jẹ́ lójú bàbá ẹ̀ kò sí nǹkan tí mo ṣe tó níyì mbẹ́ kò fẹ́ rí mi kò fẹ́ mọ ibi tí mo wà kọ́mọ yẹn gan padà dé pẹ̀lú ìdààmú tí mò ń dààmú tí mo bá dọ̀dọ̀ bàbá ẹ̀ náà kò fẹ́ rí mi náà ni báwo ni màá ṣe wá waste gbogbo effort mi lórí pé bí mo fẹ́ má rí mo fẹ́ má rí my dear jọ o ti ṣe títọ rẹ jọ fi ọ̀rọ̀ ẹ bó ṣe wà ẹ náà please. ni mọ́mí èmi ni mà. Ah, ah, ah, ẹ kúlé mà. ọ̀rẹ́ lè sí. ẹ kéré tó fún mi. mọ́mí ṣe òkè mi ìdágbére fún yín pé mo máa sùn torí ẹ̀ ló jẹ́ kí n máa bọ̀ èwo la bùrọ̀ṣẹ̀ máa lóò dágbére ṣé ìmọ̀ bí o lọ ni mo mọ bí tó o lọ nígbà tó yìí ṣàròbó o sì ń rúrú rìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a bá ti dúró o mú mi ẹ má wò rí tábà ó ní mama explain fún yín ẹni ẹnì tó nà ọ ṣẹṣẹ ti ṣe oúnjẹ sílẹ̀ fún mi. mọ́mí mọ́mí. bẹ́ẹ̀ ni mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ànúkò dúró mi kan. I'm happy to tell you that I've been given admission to study mass communication at the University of Lagos. <laughs> Oh, Remy, congratulations! Thank you. <laughs> I'm so happy for you. Baby, no, dúpẹ́ same course náà jọ fún wa. Ti la. ọmọlára. Wá ṣe rí nìyẹn. Oye ayé yìí ṣá life is not fair o. Kí ló You Ìwé mi ò lọ́mọlára ń kà mú ìgbó tiẹ̀ are you serious. ẹ ẹ aṣáàdúpẹ́ ìwọ ọgán mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ó lè lọ bọ́ sọ́wọ́lé le ó máa rà admission. àmín àmín mo ṣọ́ ti fún ẹ ní lẹ́tà kó má jẹ́ pé iṣẹ́ la kàn máa yọ lórí òfo. ọ̀rẹ́ mi bá mi yọ bẹ́ẹ̀ ṣe rò ó kọ́ wọ́n ti fún wa. <laughs> wọ́n ti fún ó jọ fún wa ni. ẹ má wọrí ah, congratulations. thank you ọlọ́run tó ṣe tiwa ṣe tiẹ̀ náà túra ká rẹ́rìn-ín wa ó tẹ̀ máa fẹ́ mi ń tọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ Saniye. Mumu, mo you know I really trust you so much and Mumu mọ̀ pé nǹkan kan máa ti ṣẹlẹ̀ ni that's why tí mi ṣe bọ́ látọ̀dọ̀ ẹ látijọ́ yìí. Yes, you are right, baby. Mo dààmú gan. Mo wá ẹ̀gàn dé ọ̀dọ̀ tún mi ṣe. Pé kí n lè get number ẹ̀ lọ́wọ́ ẹ̀ gbà tí fóònù mi sọnù. Wọ́n ní tún mi ṣe ti travel. Mo tún rí nọ́mbà ẹ̀ mo pé pèpè náà kò lọ. But. I thank God that you are back. Ìsìn tó ti dé ìsìn ayọ̀ mi dé. Ìdùnnú mi dé. Oh, mommy! Ẹ ká sọ ma! Welcome ma! Bọ́sibí pálapàla wọlé lè tó rò pé ó ṣe ṣé dandan ni kó tún máa kóbìnrin kiri lẹ́yìn tó ti níyàwó tiẹ̀. ìtàníyàwó mi. ọ̀rẹ́ lè sí ni. ṣé mo sọ fún yín pé mo ti ṣetán àti fẹ́yàwó ni àbí mo fò ká sí lọ́wọ́. ẹ wo bí ìyàwó mi ti dé kó náà wọkọ̀ tiẹ̀ síwájú. lẹ́yìn tó ti ṣọmọ lọ́mọ bó ṣe wù ẹ́ àbí. báwo ni mo ṣe ṣe kí ni mo ṣe fún kò sí nǹkan tó pè mí àti ẹ̀pọ̀ bóyá ó ti ń parọ́ fún yín ṣe ti gbọ́ àti pé o ò mọ wàhálà mi ìwọ ò mọ wàhálà mi lẹ́nu ẹ kò burú. sorry dear má worry kò sí problem kankan kò yẹn sìn ìwọ fọkànbalẹ̀ kò sí problem kankan ok. ah o ò lè sọ fún mi pé kò sí nǹkan mo kí mọ́mì gbà tí mo dé wọn ò dáhùn and mọ́mì ò kí ń ṣe bẹ́ẹ̀ yẹn sí mi tẹ́lẹ̀ kò kí ń ṣe èmi tó ìtìrí látijọ́ yìí ni wọ́n máa wà bẹ́ẹ̀ yẹn sí and you telling me pé kò sí kankan. ṣé mi lóore o ní problem pẹ̀lú mọ́mì èmi ni wọ́n bàjá ṣọtí yẹn ok àyànjú yẹn later. Eh, but. oh my god èmi kò ń ṣe èmi tó yẹ ti pẹ́ gan tó ti rí mi ni wọ́n máa wà síbẹ̀ yẹn náwó náà dẹ̀ rò ó. àmì kò má bínú fi ẹ lẹ òkè. oníkòròkò lásán lọmọ tí tó yẹ ń gbé ike kò ní ìbí torí bó ti wù kọ́ ọmọkùnrin ó bàlágà tó kò ní ṣe nǹkan oṣù láéláé ó ṣèwọ̀ ọmọ òun ò lè bí wọn wá gbọ́ bọ́mọ òun ọ̀bá ti bímọ bẹ́ẹ̀ bá ti wóbìnrin tí ó bímọ fún tóyè ní kíákíá àti là àti jéèyàn rẹ̀ yóò nira o mò ń wí tó mò ń ké tó o. kò burú mo ti gbọ́ mo ṣe ohun ẹlẹ́gbọ́n ńlá nítumọ̀ rẹ̀. ọ wọlé rárá. ọ̀rẹ́ kò sí nǹkan tí a lè ṣe ju pé ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà lọ. àbí ọlọ́run ló lọ́pẹ́ èyí tá a bá ṣe ọlọ́run fún wa láǹfààní láti ṣe ni kì í ṣe páwọn tí ò ṣe kì í ṣe wípé àwọn ṣe ọlọ́run. ẹ̀yin ló wòye òdo kan máa bọ̀ straight down ṣó wà lórí street yẹn Ogan are you sure. ẹ number twelve Ogan Bassey just come forward ọmọ tó máa ṣẹlẹ̀ I'll join you now máa jáde síta lẹ́sìn all right dear Eh, worry, rí mi gate má wọ̀ rí ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ má sorry sorry ẹ oh. sorry sorry baby sorry sorry ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sorry ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rọra díẹ̀ àmín. bàbá kókó ò jẹ́rìí bóòlù ẹ̀yin náà àmì àpò ìwọ ọmọ àtúwájú àrùn ẹ lágbára Ọlọ́run àwọn abẹ́yìn náà jẹ ọ̀rẹ́ a mọ́mí ẹ̀rọ àmà ẹ káàbọ̀ yes ma ẹ̀yin bàbá àkókò ẹ kú ìwọ ọmọ ma lágbára Ọlọ́run help ọmọ mi ni ọmọ kí ló ṣẹlẹ̀. yèyé jíde kò yẹ kẹ́dì yẹn máa jẹ fún ara wọn o. lọ́nà wo. dúró ná irú eré wo lẹyẹ ń ṣe tẹyẹ ń jára wọn níyẹn ṣọ́ fẹ́ jára wọn sí òòní. mama jẹ́ àwọ̀ dúdú ẹ̀fọ́ ká ọ̀rọ̀ adéègùn. ẹ dákun ṣé wọ́n lèmi ni mo pa wọ́n lọ́mọ ni àbí òun wà lóògùn àdán mọ́ yìí kí ló gun àdó ọmọ ti jẹ́ òrìṣà ah, aláwẹ̀ ló dalẹ̀ ó sì ti di dandan pé gbogbo ẹnikẹ́ni tó bá ti dalẹ̀ kó balẹ̀ lọ ẹ wá gbọ́ o rédèrèdè báyìí ní mọ̀ gbẹ̀yìn eré òṣùpá pékélépékélé ọwọ́ alọ́ta ìgbélẹ̀ gbogbo ẹnikẹ́ni ìmùlẹ̀ kímùlẹ̀ tó bá yẹ pé ẹlẹ́yà tèmi yeye jíde ni wọ́n ń dúró dè hmm. rédèrèdè játijàti àìnísinmi ló máa jẹ́ tiwọn Ọbàtálá ń gbọ́ àfi tí mo bá lọ ní méjì pẹ̀lú ẹnikẹ́ni. Ah, ah òwúyẹ àsòro sọ bí ọ̀rọ̀. ó dà mo ti gbọ́ mo ti gbọ́ o. ṣé mi lórí kí ló ń sọ ẹkún fún ọjọ́ yémi àti ẹni náà aṣáájú mọ̀ pé ọgbọ́n lájọ dá sí i. mami ti fẹ́ gbẹ̀mí mi lórí ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ bíi wọn náà wọ́n ló lè fi gbà ràn mí lọ́wọ́ ó ti sùn mí ọlọ́run. ọmọ kan tó ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀nà ni mo lè gbà ràn ẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ìwọ ló máa wá sọ orí èyí tó fẹ́ nínú ẹ̀ bóyá kó adopt ọmọ ni o àbí kó ra ọmọ. o oh, help situation pẹ̀lú nǹkan tó sọ yẹn because mami ò lè ever gbà kí n adopt ọmọ láéláé ó máa fẹ́ kí ìyàwó mi lóyún kó n fún ojú ara ẹ̀ rí báyìí mo fẹ́ ṣe. ìyẹn ò lè a máa dá bí ọgbọ́n ni ìyàwó a máa dágbé antinanta fún màmá títí tó fi máa dọjọ́ tẹ máa gbọ́mọ tuntun lọ́lẹ̀ ó fi ètò kúnlẹ̀ fún wọn. ìyẹn máa ná omi tí ò ló báyìí ìyẹn máa ní tó eight hundred sí. sọ àbí a lè ṣe tó ju ìmọ̀ ọlọ́run lọ dúró ló mọ ohun gbogbo ọmọ fẹ́ yá owó ọmọ rí owó yá ọlọ́run pàṣírí ọmọ ni ọmọ fẹ́ yá owó ọmọ ò rówó yá ọlọ́run ò fẹ́ kí gbèsè wo ọmọ lọ́rùn ni ṣé òru pa ń dára wa láàmú kí là ń dààmú ara wa fún wáyé tí a fi ń wá ọgbọ́n ara wa káàkiri baby come to think of it a lo ọgbọ́n ara wa láti ṣe gbogbo eléyìí tá a ṣe ọlọ́run òde ìfẹ́ kórí bẹ́ẹ̀ wáyé tá a ṣe kúkú dúró tí òkú ọlọ́run kó dẹ̀ ṣe ìtòhun fún wa ọ̀nà téèyàn bá rìn lójoojúmọ́ téèyàn bá padà ń bẹ́ẹ̀ ìgbà mélòó lọ́nà yẹn máa fi dán kòrókò. ẹ madam. doctor madam báwo ni ọ̀rẹ́. i'm fine tó yẹ. i have a strange but good news for you. what is the good news about strange. lẹ́yìn àyẹ̀wò tá a ṣe fún ìyàwó ẹ̀ we discovered your wife is five weeks pregnant. Doctor. Yeah. Are you sure? Truly yours. You are five weeks pregnant. Doctor. Baby. Oh. Oh. Congrats, madam. Thank you. Congrats. Thank you. oh, baby. God. Thank you. Thank you, God. I should go see your ètè kankan tó kọjá ètò Ọlọ́run tá a bá gbọ́n bí ogún sista ní ogójì ètè kò sí kankan náà ẹ̀. Oh. Yes. Body? Kí ló sọ́nsìn? ṣe. Ah, mo lè mo lọ mo lè wá ní Sunday àárọ̀ ah, Monday mi ló máa rí máa jí débẹ̀ ni máa jí débẹ̀ ni mi ò ní létí létí kẹ́ẹ́ lóun tí mo ti wà ti pẹ́. Thank you, thank you, thank you, thank you, body. Thank you so much. Thank you. Ah, body, she. Oh! Ah! Whoa! I don't need to tell you. I don't need to eh? tell you. Congratulations. Congratulations, my love. Congratulations. Congratulations to us. Bọ̀ báwo ni mo ṣe fẹ́ sọ fún àwọn èèyàn sí i? Ìpè ni tó bímọ lọ́jọ́ mẹ́ta tó ti lóyún. We'll work it out. We'll work it out. Congratulations. Congratulations. Congratulations. Congratulations. Oh. Congratulations. Uncle Fulton uncle Funto ẹ̀jọ́ nítorí ọlọ́run because mo mọ̀ pé kò sí nǹkan tí ẹ bá tó yè sọ tí ò ní bọ́ sí I lẹ́nu ẹ ṣàánú mi ẹ mẹ́rin kójú ó tì mí ẹjọ́ ẹ bá mi bẹ tó yè ẹ bá mi bẹ tó yè tó yè lóhùn ò ṣe mọ́ ẹjọ́ ẹjọ́. ẹ ọ̀rẹ́ lè sìn. sáà. ayé ò ní bàjẹ́. àmín mo dẹ̀ fi ń dá ẹ lójú pé màá bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ ah, ó dẹ̀ máa wá ọjọ́ kan láti rí ẹ àmọ́ ṣé mo lè bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ ṣá. ẹ lè bá mi sọ̀rọ̀ wáìtì ẹ lè bá mi sọ̀rọ̀. ó ṣe ní wò ó pé ó ṣe kéré lọ́jọ́ orí ju gbogbo nǹkan tó ń ṣe lọ ó ṣe yẹ kó máa gbọ́rọ̀ ọkùnrin láyà láti kékeré ni àìmọye nǹkan tó yẹ kó ṣe ń sìn irú ìwé ẹwà ń bẹ ó yẹ kó mójútó ó mójútó yẹn ọ̀rọ̀ ọpọkùnrin kan fẹ́ ja ilẹ̀ kó máa ja ilẹ̀ ló ń ṣe léè tó dẹ̀ mọ̀ fúnra ara ẹ pé kò dáa àbí ìwọ náà wò ẹni tí wọ́n rí ti ẹ̀rù kò rí ti ẹ̀rù ó lọ́ máa yẹ kárí kò ṣe dáadáa tóbìnrin kan bá kú nítorí ọkùnrin ẹgbẹẹgbẹ̀rún ẹ máa gborí sáré ẹ kọjá ìwọ fúnra ẹ mọ̀ ò ní ìdí gbogbo nǹkan tó ń ṣe yìí. àwọn ọkùnrin fún mi tó kò yé yé yín ẹ mú bí mo ṣe love tó yìí ẹ mú bí tí mo place tó yìí sí ní heart mi I really love him ẹ jọ ẹ jọ ẹyin nìkan náà lẹ́lẹ́ bá mi bẹ́ ẹ jọ. ó ti yé mi mo ti wọ́ màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. ẹ máa bá mi bá sọ̀rọ̀ ah, ẹ ṣe ẹ ṣe gan. kó tẹ̀kẹ́ ara ẹ. ẹ ṣe gan iléeṣẹ́ wo wá ni tàwọn tó fún ẹ níṣẹ́ o àkànní. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìkan lára àwọn tí ó ṣe ni mò ń bá ṣiṣẹ́ ẹ̀ka lára iléeṣẹ́ wọn tó wà ní Àbújá èmi ni mò ń mójútó iléeṣẹ́ náà. lókè ọ̀yà. bẹ́ẹ̀. ṣé òkè ọ̀yà ò ti wá jìnnà jù báyìí ah. àbí báwo ni tìyàwó ẹ̀ ṣóun náà ń bẹ́ẹ̀ lọ ni. rárá òun lọ sí òkè òkun fún ìtọ́jú ara ẹ̀ fúngbà díẹ̀. òun náà tún lọ sókè òkun mm, fún ìtọ́jú ara ẹ̀. ọkọ mi báwo bá ni ẹ ṣe fẹ́ tètè lóyún mi nígbà tí ẹ bá ti jìnnà síra yín àbí wọn mọ̀ pé gbogbo nǹkan pẹ̀lú àsìkò ni ilẹ̀ obìnrin pápá ìsì ìpẹ́ṣù. ọlọ́run náà là ń wojú ẹ̀ nígbàgbọ́ pé a ṣe ètò dáṣá. Eh, ọlọ́run á ṣe ètò dà á ṣe ètò dà àmọ́ wá bá mi ṣàlàyé fún ìyàwó ẹ̀ wípé kóun náà tètè padà wálé látòkè òkun tó ń lọ kó lè wá darapọ̀ mọ́ ẹ lókè ọ̀yà. mo ti bọ̀ báwo lára yìí. ah dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. <laughs> ìyá tó yé. iṣẹ́ ọkọ mi. fi lédùn àbẹ̀ ọ́ mọ̀ sunkún mọ́ àbúrò pé bẹ́ẹ̀ kó bá ti pọ̀ jù ìmọ̀ bojú jẹ́ ni mọ̀ bá tèmi jẹ́ dákun dákun. bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n sunkún bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n sunkún ẹ̀ bá mi wọ́kọ̀ mi wá o ẹ bá mi wá tó yẹ ẹ bá mi wọ́kọ̀ mi o. ó dà mọ̀ sunkún mo ti gbọ́ àwa nǹkan ṣe sí mo ti Ha ha ha. ṣe mí lóore. mọ́mí. olóyún. ìbejì ni o. ìwọ àtọkọ ẹ ẹ máa fi lè jọ mí lójú kẹ nígbà wo sígbà wo. orí ọlọ́run ni. Ọbàtálá ò máa ṣeun. ọlọ́run ṣeun. Ah! bàbá arúgbó ò mọ̀ ṣe. arúgbó ọjọ́ ṣe ó ah! mọ ṣe ohun tó jẹ́ kí wàhálà mi ó já sásán kárí ọkọ mi jókòó jókòó jókòó jókòó jókòó báyìí. Hello, Sherman. Good afternoon, sir. Mommy. Yes. I have signed the papers before I left Abuja this morning. Sir? 120 million naira? Whoa! <laughs> I'm so happy, sir. <laughs> yeah. Ben, you know me dùn gan, sir no problem right away ma ma ma ma ma pè é sísá yes sir. <laughs> oh. baby what's that. ọ̀rẹ́ tún wọlé. olúwa ṣeun. àti wọ́n one hundred and twenty million naira contract ní company wa. ẹni ló <laughs> ṣe yìí fún ọbàtálá ọlọ́run ṣe ọlọ́run ṣe ah, ọlọ́run ló ṣe fún wa ọlọ́run ló ṣe fún wa arúgbó ọjọ́ ló ṣe fún wa. what is my offence? sọ fún mi fún tọ́ báwo ni mọ́mí tí ẹ ṣe ọmọ sọ pé dọ́ndọ́ndọ́ndọ́ndọ́ndọ́ àfi kì í fi ọmọ wọn nítorí kí ni sọ fún mi náà torí kí ni ṣé mi ò ní láti láti ṣe nǹkan tó bá wọ̀ mí ni and for that kò sí nǹkan tí wọ́n lè sọ mi ò lè trust inú ẹ̀ mọ́ mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ náà nìyẹn jọ torí ọlọ́run má bínú sí mi inú ló ń bí mi ni mo ṣe sọ̀rọ̀ sí ẹgbẹ́ yẹn jọ you know I love you hmm? I love you and I'm ready to spend the rest of my life with you please ọkọ ẹ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ kó má kojú mi sọ̀rọ̀ ẹni ẹjọ́ yá mi ṣe ẹyẹ ẹjọ́. Tuyi Tuyi how dey man embarrass ọmọ ìmọ̀ náà jọ ṣé wọn kì í nífẹ̀ẹ́ yàn ló nífẹ̀ẹ́ yìí ó jẹ́ máa lo okùn yàn lọ́rùn kó má lọ parẹ́ ẹsẹ̀ lọ́rùn why now. ilé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mo wà atlas ṣé wọ́n èèyàn báyìí lè mi náà ni. ọmọ bó yìí ṣe rí èèyàn bẹ́ẹ̀. kì í ṣe pé mi náà ò láìkẹ́ ẹ̀ náà mo báwo ló ṣe máa jẹ́ pé mọ́mí ló máa control mi anyhow problem kan ṣo tí mo ní pẹ̀lú ẹ̀ nìyẹn ah, rárá relationship ò gbà bẹ́ẹ̀ náà <gasps> no no mọ́ mi rẹ̀ fẹsẹ̀ jọlẹ̀ wọ́n fi ọwọ́ gbáyà wọ́n sọ fún mi pé dọ̀dọ̀dọ̀dọ̀ mo gbọ́dọ̀ fi ọmọ àwọn torí kí ni ṣé àwọn fẹ́ bá mi gbélé ni àbí ìyá ẹ̀gọ̀gàn ni mo fẹ́ fẹ́ sílé nọ́. Ah, ó dà ṣé tí ìyá ò bá dá sọ̀rọ̀ yìí mọ́ ṣé o máa fẹ́. mi ò lè fẹ́ ah! torí pé mi ò ní gbọ́. àwọn ah, máa gbọ́ wọ́n máa gbọ́ ó ti àti jáwọ́ ò ní dá sí wọn mi ní dọ́kọ́ dá sí wọn. wọ́n bá wọn sọ̀rọ̀ walk. please you I love you please. do you know I love you too. I know. I know. Undoubt me. Unnormal. Because láti ìgbà tí mo ti rò wípé mọ́mí ẹ̀ ti ń control life me. Only me not to change sílẹ̀. Ó náà ló dẹ̀ really lé Thank God we ọ̀rẹ́ mi wá láti sọ ètò pọ̀ nínú ẹ̀ mo fẹ́ lè lò ní áńgẹ́lì tí ọlọ́run lò fún relationship àwọn méjèèjì ó ń dàtún mi lóòótọ́ but máa prove wrong lẹ́ni nítorí pé mo ń dì káàkiri ni mo ń sùn pẹ̀lú ẹ ni kò sí nǹkan tí mo ń ṣe tí mi ò kì í ṣe pẹ̀lú ẹ láti fi jẹ́ kó mọ̀ pé lóòótọ́ lóòótọ́ náà ni mo nífẹ̀ẹ́ but nísìnyí tó ti promise mi pé kò sí nǹkan tó jẹ mọ́ ìpínwọ́n mi ń dá sí relationship wa mọ́. Or you see? Yes, yes. Will you marry me? Damn it's not real. Just tell me it's not real. Yes, it's not real. Ah, oh, no. Yes, yes, I will. I will marry you. Ọwọ́ kan ni mo béèrè, ọwọ́ mẹ́wàá ló kó wá, mo tó gbà mí. Hmm. Wow! Oh my god, I love you! I love ẹlẹ́bọ ńlá ẹlẹ́bọ ńlá ẹbí mi wá nǹkan ṣe sọ̀rọ̀ ọmọ tèmi o ojoojúmọ́ lọmọ mi fi tó yẹ ṣàlàálá ṣé tèmi ò wà dẹ̀bi báyìí àbí ẹni àṣàṣejẹ abíwẹ́rẹ́ fún olóyún mọ́ bàbá ń tọ̀ wò ń ló bí gba ọmọ ẹ dákun èrè wàá dàbá ẹ̀ nínú lágbo kà tèmi. Hmm, ẹ wá nǹkan ṣe sí. ẹ wá ṣe sí o ẹ wá nǹkan ṣe sí o bí bẹ́ẹ̀ kọ́ ah n tí ń ba òrìṣà láwẹ̀ pọ̀ òun gan sọ fún Ọbàtálá pé òun ò béèrè tó bẹ́ẹ̀ ni àwa mm-hmm. wí tá ìwí ó lọ́mọ ń bímọ ẹnu ẹ̀ lájọ kò sí òun. aláwa ń ṣe sí. ẹ wá sí i. ìyàwó mi àpò ewu ọmọ ọlọ́run á wò ó ọlọ́run á dá sí i ọ̀tún mi àtúkù mo ti wò yín sàlẹ̀ wọn ní òkè ìbílẹ̀ wa. bẹ́ẹ̀ ni ma. ṣé ọmọ yẹn ò ń yọ yín lẹ́nu lóru ṣé ó ń sùn dáadáa. a ó sùn elédùn àṣeun ọmọ mi wá ń kọ́. ó ti sùn mà. mi ò lè rí i. bí mo bí ṣe wẹ̀ fún tó ni mo rọra rẹ̀ tẹ́ ọ̀dà ti sùn. a kó ewu ọmọ wá bá mi gbé ẹrù kó bá mi gbé e fún aṣọ tí mo rà wá fún mi. Ah, má gbà má gbà má gbà má gbà má gbà má gbà lọ́wọ́ ẹ̀ o má gbà. èyí jíde o ṣé mo dúpẹ́ o ṣé okó ànáwọ́ sí àmọ́ àfẹ́ máa gbẹ́rù ẹ̀ lọ láwẹ̀. mọ́mí. láwẹ̀. ẹ́ láwẹ̀. ẹ́ ìyàwó ọmọ ẹ bímọ mo wá gbé ẹ̀bùn fún un o ní kó má gbà lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ṣé mi ò lẹ́tọ̀ọ́ láti fọmọ ẹ lẹ́bùn. <laughs> ó yé ẹ ó yé mi máa gbẹ́bùn ẹ lọ́wọ́ ṣé. mọ́mí wọ́n sọ <laughs> má dá sí n tó wà nílẹ̀ yóò kàn ẹ́ rárá má dá sí ẹ ṣeun ẹ wá máa lọ. elégbà ọ̀fà bùkún mọ́ bẹ́ẹ̀. <laughs> láwẹ̀. adúpẹ́ ẹ ṣeun o. mummy what what was that. Hmm, hmm, hmm, kò lè yí ẹ ó yé mi jù ẹ lọ wọlé lọ wọlé lọ wọlé lọ wọlé lọ wọlé lọ wọn lóore wa lọ́wọ́ bọ́n ṣe wà ní ẹ ṣeun. seriously doubt Mama's professed love for me. Why? What has she done to you again? Ọ̀sán yìí, ìgbà tí àwọn àtọ̀rẹ́ wọn Honestly, I was surprised at her attitude. Is it that wọn were proud of me as her daughter ni or what? Show me, lórí? Mo disagree pẹ̀lú ẹ wọ́n ní tájà ò bá rí lóòótọ́ ajá kì í gbó gbàtọ́ ó ṣeéṣe kó má jẹ́wọ́ ni wọ́n ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn sí wọn ò ṣèrò bóyá ẹni tí wọ́n jọ wá nínú bí wọ́n sí àbí nǹkan kan ó lè má jẹ́wọ́ náà. And don't see her as a troublesome woman, please. Please. I understand what you said, but I don't agree with you. Honestly. But it's okay. If that's what you say, it's okay. Baby, kò sí any reason tí mọ́mí fi ní láìka ẹ̀. Mo sọ pé àwọn appreciate ẹ̀ gan-an tí a tún padà wá, wọ́n dẹ̀ sọ fún mi. So tí wọ́n bá fi hàn èèyàn mí pé bóyá wọ́n ní nǹkan kan lọ́sẹ̀. Okay? Okay. But don't you think you should come to bed? Èyí tẹ́ ṣe yẹn náà tó náà. I'm coming there. Jẹ́ fún kọ́sọ́rí check nǹkan tí mò ń wo iná jọ. Tí n bá ti ṣe ń sinmi ní time mọ́. Mọ́mi, mo ti ṣe omi gbóná yẹn mà. Omi gbóná kẹ̀? Èèwọ̀. Àyí fomi gbóná wẹ ọmọ Bàtálá. Ah, ah, ẹ ṣó ṣẹ̀ṣẹ̀ ń bá mi gbé ni. Eh, ṣé yẹ kí eh, ewé rẹ tó ti pẹ́ lára ọṣẹ náà dọ̀ṣẹ̀. mọ́mí the weather is very cold. fi ilẹ̀ kò sí tí ó ṣe bí mo ṣe fi wé bàbá rẹ̀ kékeré náà nù abiyamọ ni bàbá arúgbó nǹkan kan ò ní ṣe. <coughs> mọ́mí. ṣẹlẹ̀ ọmọ mi o. ẹjọ́ máa. move move move move. ṣé ṣé yẹn lè wo òṣùṣù kó ṣàdé kó ṣàdé. madam don't touch me. move move. kó ṣàdé lè pọ̀ mọ́ mọ́ ẹ̀ ṣé ṣé ah, ẹ̀ẹ́dẹ̀ ẹjọ́ máa ẹjọ́. àwọn máa mi tán tàtàwà special. move. Ah, àkóbá dàbá ọlọ́run má jà rí. move ah. ẹ ẹ ẹ sì máa ṣe ìyẹn ò lè ṣàdédé. Entra, entra, entra. é, é, é, ní bí èjò ṣe gùn tó ni èèyàn ó ṣe dáná sun àìfàìmọ̀ kí olúwa rẹ̀ ọmọ kìnnà bọ́lé kéèyàn ọmọ sùn lè na rí lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ẹ dákun ẹ pàṣẹ ní ẹ pàṣẹ fún sèmi lóore kọ́ wá tú àna rẹ̀ lẹ̀ láhàámọ́ ẹ dákun ntọ́sẹ̀lẹ̀ ọ sá ti ṣẹlẹ̀ ná àná mi ẹ dákun. ẹ ẹ mo ti ní kẹ́ ẹ mọ̀ yé pè mí ní àná yín àbí ọ̀ràn wà ń bẹ ni àṣé mo fọmọ fọkọ ni gbogbo nǹkan tẹ̀ ń tiẹ̀ ń sọ kò gbàbì kan yé mi èmi àná yín o ọmọ kú o àtìyámọ́lé o kò tiẹ̀ gbàbì kankan yé mi inú òkùnkùn ni mo wà ń di ọ̀rọ̀ yìí àbí ṣé ẹni tí ò bá fọmọ fọkọ ṣé àná rẹ̀ á máa kú àbí mo fọmọ fọkọ. ẹ wò sá nǹkan tá à ń tra láti sọ ni pé kẹkọọ jọ kẹ bá a sọ fún ṣe mí lórí pé kàn tiẹ̀ fi màmá sílẹ̀ adẹ́lẹ̀ wa fi ẹsẹ̀ lé a lè fi tàn. bàtà ni sọ̀rọ̀ àbẹ́ ìgbọ́n kan tó daràn yìí ń bá mi sọ ṣé mo mọ̀ yín rí ni ah. kí n bá yín bàtà ni sọ̀rọ̀ ah, ṣé torí wípé mo gbà yín láyè láti ẹ̀ ti wọnú ilé ẹ́ tí mi ò pariwo lè léyìn lórí nígbà tẹ́ wọlé ló ṣe ń bá mi sọ kàtàkàtà tó ń sọ yìí. lẹ́nu kọ̀ọ̀kan ẹ máa kó oríṣiríṣi rẹ̀ yẹn lánàá ni ẹ wo ẹ dákun jẹ bàbá olóyè èmi mọ̀ pé gbogbo ìbínú ńlẹ̀ òǹlẹ̀ ń bínú sí torí bẹ́ẹ̀ bá ti wọra wa olóyè náà ní bólóyè sọ̀rọ̀ ẹni ọ̀wọ̀ lọ́wọ́ bá ẹni ọ̀wọ̀ ńlé ẹ dákun ẹ jèbù rẹ èmi mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ wí àwọn ọmọ ẹni ẹ̀ ń sọ̀rọ̀ burúkú sí ṣe ti ṣe ti yẹ yín ẹ bá yanjú rẹ ẹ pèsè mi lóore kẹ ẹ pé kó tú kó tú ìyá ọkàn rẹ lẹ. mo rò pé agbádá àbùkù lẹ wọ̀ wá láti lé ẹ́ eh? àbí sódìgbà tí mo bá pe ọlọ́pàá pé kán wá kó yín lẹ́ẹ̀tọ́ mọ̀nà lé yín ó yá ẹ dìde ẹ dìde ẹ dìde ká ẹ máa lọ jáde mo ní ká ẹ máa lọ lé yín ah, tí ẹ mọ̀nà lé yín ni àbọ̀ràn wà bẹ́ẹ̀ ni lọ́hùn tí ìfànà yín hàn yín adarada. òòjọ́ atábà kanjú báyìí ní ta ojú. ṣeun. olúwa mi mo ní ìbéèrè kan tàbí méjì láti béèrè lọ́wọ́ olùjẹ́jọ́. màmá wọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ wọ́n sọ pé ẹ̀yin lẹ wẹ̀ ọmọ náà. bẹ́ẹ̀ni èmi ni mo wẹ̀. irú omi wo lẹ fi wẹ̀. omi tútù. omi tútù ọmọ ọjọ́ mẹ́tàlá ọmọ ẹ̀jẹ̀ ọ̀run tí ara ẹ̀ ò tí ì gbó ṣé ẹ mọ tán pè nílẹ̀ tútù. mo mọ. gìrì ńkọ́. ó yé mi. kí ni ẹ rò pé ó máa ń fa irú àìsàn yìí sí ara àwọn ọmọ kéékèèké. òtútù. màmá dájúdájú ẹ̀yin lẹ ṣe okùnfà ohun tó ṣekú pa ọmọ ọmọ yín. olúwa mi báwo ni mo ṣe fẹ́ pa ọmọ ọmọ mi lóòótọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú èmi ni mo wẹ̀ fún ọmọdé yìí lọ́jọ́ yìí pẹ̀lú omi tútù àmọ́ ìdílé ọlọ́bàtálá la ti wà olúwa mi bí mo ṣe wẹ̀ fún bàbá ọmọdé yìí nígbà tó wà ní kékeré náà nìyẹn olómi tútù lọ bàtálá ọmọ ọlọ́bàtálá tó bá lomi gbígbóná ọlọ́kùn ò ní olúwa mi èmi kọ́ ni mo pa ọmọdé yìí èmi kọ́. olúwa mi èsì àyẹ̀wò tí àwọn dókítà mú wá lórí ohun tó ṣe okùnfà ikú ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀. ẹ fún mi ní àsìkò díẹ̀ láti prepare ìdájọ́ mi. as your lordship pleases. arise. Court ẹ mo kí ẹ̀yin agbẹjọ́rò méjèèjì ẹ kú atótónu lẹ́yìn atótónu ẹ̀yin agbẹjọ́rò àti ìwádìí ìjìnlẹ̀ látọ̀dọ̀ àwọn oníṣègùn òyìnbó arábìnrin a rí i pé o jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ ìdájọ́ mi nìyí ilé ẹjọ́ yìí ó fi ẹ́ sí ẹ̀wọ̀n ọdún márùndínlọ́gbọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekárakára. As your lordship pleases. Arise. Ah! Eh, látìgbà tí o ti kọ́kọ́ fọlọ́pàá mú mọ́mí ẹ̀ ni mo ti pè é mo sọ fún ẹ mo ló ṣe máa ma wo ìyàwó ẹ níran kó fọlọ́pàá mú ìyá tó bí ẹ lọ́mọ ó ní kí n máa wò ó mọ ohun tó máa ṣe kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ó rán yẹn lọ sẹ́wọ̀n àbí kó rán yẹn lọ sẹ́wọ̀n nígbà tó rán yẹn lẹ́sọ́ wọn sì sójú ẹ̀ tí wọ́n wálẹ̀ báyìí ǹjẹ́ orí nǹkan kan ṣe fún wọ́n múrú ìyàwó bẹ́ẹ̀ o tún gbé sínú ilé ìwà tẹ́lẹ̀ ń fojú ríra ah mo jẹ́rìí ara mi kò sí obìnrin náà tó lè bà mí dánwò obìnrin á mú ìyá tó bí mi lọ́mọ á mú ìyá bàdá wa ràn lọ sẹ́wọ̀n òun náà wá dúró sínú ilé tí mo jọ wà má jẹ́ ntọ́ màá pa màá tún lọ sẹ́wọ̀n ó tẹ́ mi lọ́rùn ju kí n wà láyé lọ a ó ń ṣọmọ o ò mọ tó ẹ̀kọ́ pè é aláìlójútì ọmọ wájú o o o o máa gbénu ilé lẹ́yìn ìgbà tó ti ṣerú tó ṣe yẹn ah oh my god ah. No. No. Ah. Túnmí ṣe. Ṣé ìwọ mọ nǹkan tí ojú mi rí kí tó dàdà bí ẹyọ kan ṣoṣo yẹn? hell no mi ò tiẹ̀ lè gba gbọ́gbọ́n tó ń bá mi sọ yẹn <coughs> ṣe mí lóore ṣe mí lóore a lè tura wa bá ṣọ̀rẹ́ ká má lè tura wa bá sọ̀rọ̀ ta ló máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yóò dùn kóńtọ̀ náà mo tiẹ̀ kó lù pa àmọ́ àpúròchì tó fún yìí ti lágbára jù tábánikàrò dúdú fún a máa họra kọjá ẹ̀gùn ni please ní sùúrù mo fi ọlọ́run tó dá ẹ mo fi gbé ní sùúrù ẹ eh, irú etí wo ló fẹ́ káwọn èèyàn máa fi gbọ́ nǹkan tó o ṣe irú ẹnu wo ló fẹ́ kó máa fi bẹ́ẹ̀ sọ ṣèmi lórí ṣe báyìí èmi gan ò lè sọ síta ah, tó bá ti wàá ro nǹkan táwọn èèyàn sọ if you care less about what people are gonna say about you and you care less about what people are gonna hear about you ọkọ what about the husband that loves you dearly a man that can give his life for you kó a kó o mọ pain tó màmá gbé fún un pé o ṣàdúrà nǹkan báyìí fún yẹn. tó bá ro ti gbogbo wa ro tọkọ ẹ ló fẹ́ kí n sọ bọ́ kò dá o. òkú màmá ẹ̀ lèmi bá o so. àǹtí mo ní pé ẹ jẹ́ kí n rí wọn gbọ́ tẹ̀ ń sọ yìí kò rí bó ṣe oh, jẹ́. ilé tẹ̀ ń fún mi wàhálà báyìí a nígbà tí màá fi wọ ọbẹ̀ màmá ti kú ṣe fẹ́ ẹ máa wọ inú sẹ́ẹ̀lì lọ bókun wọn ni òkú wọn ti dòkú ìjọba o àwọn ọ̀gá gan lèmi gan fẹ́ lọ sọ fún sí torí wọn ì tí mọ̀. ó yà. àti iye kan tí mo sọ oyè yìí ni mo sọ pé ìyá ọkọ mi ni mo fẹ́ wá bẹ̀ wọ́n ni. èyí kí ni tèmi nú ẹ̀ báyìí mo ní wọ́n ti kú ìgbà tí màá fi wọ ọbẹ̀ àbí ah, ah. ṣé ẹ ṣe ọ̀rọ̀ kì í yé yín bọ̀rọ̀ ni ẹ já lọ jàre. Ah. ẹ bá mi pé ẹ bá mi pé ẹ bá mi pé. Abandonado. Abandonado.